ọkùnrin bá fẹ́ olóyè ní ibi rẹ̀ tó bá dẹni àjẹsí máa tẹ́ ẹ lọ́rùn táyé bá ń yí ọ sí òde náà tí o bá lọ. ọba yẹn ṣe gbà ẹni mọ ọba yẹn. ìyà ń bẹ fún ọmọ tí ò gbọ́n ẹkún ń bẹ fún ọmọ tí ń sá kiri má fowó òṣèré ọ̀rẹ́ mi múra síṣẹ́ ọjọ́ ń Wow. Seriously, I just rubbish that was being recited in front. ẹ̀yin ọ̀rẹ́ ẹ rí pé gẹ̀yì ó ní talent kò ṣá fún ìdí èyí o mo máa fún ẹ lówó owó tó pọ̀ tó máa ń dẹ́rù bòṣì ni. ìyá lówó tí mo fún yìí. owó ńlá ni o. too much money. owó tó ń dẹ́rù bòṣì ni máa fún ẹ. pàlọ́wọ́ mi má jẹ́ ọ rí má jẹ́ ọ mọ̀ wo bó tẹ̀ jẹ́ pé mi ò ní much lọ́wọ́ èmi gan-an máa appreciate ẹ̀. bẹ́ẹ̀ni mm. náà máa ní ìdè tó bá wá jẹ́ ìyẹn ni ẹrù from the depth of my heart. wow paradise one thousand naira ah ojú àárọ̀ wúrí báyìí ọṣẹ tó fi wẹ̀ lé nìyí òun ni kó máa lò ah. <laughs> You said you drop money. Eh, I give her one thousand naira. Go to follow me. Èmi náà dá sí. Hold on. Ṣé mo kì í drop tẹ́lẹ̀? Ah, I did drop owó. Yay. Wetin happen na? Ṣé mo kì í drop owó tẹ́lẹ̀? Ìwọ drop owó. O láhùn dákú. Ah, ní ìwọ ta mọ̀ wípé ẹ ṣe race course ni ẹ, báwo ẹ ṣe rí leléyìí? Tọ́wọ́ kì í jáde lọ́wọ́ ẹ̀. Ẹ eh, ah, ẹ ṣe mo really appreciate yín may the good God bless you. jọ ṣó ti bá wa ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe yìí. everything she done. òun need láti máa lọ sí now náà kò tó yẹ all right. ìwọ gbọ́ ohun tí ẹ ṣe ọmọ bẹ́ẹ̀ lọ. all right ó Bye ó dàbọ̀ ó dàbọ̀ dẹ̀ bye bye. hey! <laughs> Never money one thousand naira mm. owó yẹn pọ̀. ṣé mo fi drop o tẹ́lẹ̀. ó oh, drop ẹ ọ̀rẹ́ ó oh, drop ẹ. you dey drop you dey drop tí ẹ ah change ṣùgbọ́n àwọn òṣì one thousand naira irú ẹ̀ nìkan jọ mo ní advice kan fún ẹ má yí padà o just keep it up bó ṣe fọmọ yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò máa fún mi. ẹyin lè mọ ẹ fún mi bẹ́ẹ̀. ó ga one thousand. tèmi máa ṣe é ìwọ ni ló yẹ ká máa bọ̀ ìwà ṣe pàtàkì ara mi ẹ̀jẹ̀ ká máa wòye bọ̀ ọ̀rẹ́ máa kú rẹ̀ kọ́ ìwà ṣe pàtàkì kẹ́ra ní ọmọ lọ́wọ́ pẹ̀lẹ́ ṣe fọ́mọ́ torí ilẹ̀ lọ ilẹ̀ lójú ọkọ mi ẹ kílẹ̀ mọ́. ó jàre káàbọ̀ báwo ni ti rẹ̀ mí. pẹ̀lẹ́. owó tí mo ń lò rẹ̀. ó máa ti ta gbogbo gbà ah, ah. owó ló pọ̀ tó yìí. Ah, ẹ màmí ẹ ti ń da ọmọ pọ̀ ní másìó ṣe rí owó tí yín ò tó èyí táwọn ọ̀rẹ́ mi fún mi ò tó ẹ má kó pọ̀ wọn jọra wọn. àtọwọ́ ògì àtọwọ́ orin ọlọ́run má fi kankan wọn wá nú ẹ̀ ní ojú kan náà ni méjèèjì ń lọ kí la tún máa mélòó ni ta fẹ́ máa pín yẹ́lẹyẹ̀lẹ. Hmm ewu ibi ń pa mí. Ah, mo ti bẹ́ẹ̀ ṣe oúnjẹ lẹ̀. kí lè sè. ìrẹsì náà ni ohun tó mọ̀ jẹ náà ni. ṣó pọ̀. Ah, lọ wọlé lọ jẹ èmi náà bọ́ abẹ́ ẹ̀kọ́. ọ̀pọ̀lọpọ̀ owó tí mo bẹ̀rẹ̀ sọ́wọ́ bẹ́ẹ̀ tẹ̀ ẹ́ pé mo ti sọ fún àwọn ẹbí wọn tí mo fẹ́ ń sìn ó kárí gan pé mo ti sọ fún wọn gan jẹ nífẹ̀ kò dẹ̀ wá mọ̀ mo tá bá parí birthday party yẹn mo fẹ́ ká parí ẹ̀ ní mm-hmm. eh. How much are we talking about? Ah, eight hundred thousand. Eight hundred thousand. Baby kò tí wọ one million náà eight hundred thousand. Um, ṣé o fi pé tí bá fún ẹ ní eight hundred thousand yẹn kò fi establish ara ẹ? ọmọ yìí tó máa dì fún ẹ ṣá. Ah, bébì à ń sọ̀rọ̀ owó bẹ́ẹ̀dẹ̀ mi ẹ̀ ń sọ̀rọ̀ pé owó establish business business owó tá à ń sọ̀rọ̀ nípa bí change ló ṣe jẹ́ fún yín náà àmọ̀ ah, ah, dẹ̀ ti fọ́ fún àwọn ọ̀rẹ́ mi gan mi ò fẹ́ kojú tì mí náà. wà um, èmi ò ní twenty thousand naira but uh, mi ò ní ju fifty thousand. fifty thousand fifty thousand. Ah. Ah, mo ti jókòó sí ìbára tí a rọ ṣé kò sí eré ilé ni kò yọjú sí mi. eré bízì nìyẹn ni ó ṣe kọ lọ ó máa tó bọ̀ tàn sí. bèbí ṣé kò tó ń kiri wá ṣe ṣó dáa wọ́n dẹ̀ dọ́rọ̀ mi jókòó síbi látàárọ̀. calm down ó máa tó bọ̀ tàn sí ó ṣe kọ lọ́wọ́ rẹ̀. baba baba adé ìgbésẹ̀ ọ̀rẹ́ ìdàtọ̀ rẹ̀. àwọn bèbí ṣé wàá pa. Eh? tí ń jókòó látàárọ̀ dẹ̀. ò ń jókòó. kò sí nǹkan mú wá rí ẹni. èmi ò mọ ló ṣe. kò sí nǹkan náà níjà ti tẹ́lẹ̀ mo ní kí wọ́n fún bàbá ìṣeré díẹ̀ lé mi. kí ni mo lè ṣe fún ẹ. mo wá rí ẹni. ṣókè kí ló ṣẹlẹ̀ ṣé bí àwọn níjà mi. ẹ jọjọjọjọ tó ṣe. ṣàrẹ ya ṣé wàá òkè. àwùjọ ṣé last time tó wá bí mi ò sanwó ẹ̀ fún ẹ ni. ẹ kí ló máa ṣe yín náà ẹ̀yin ọmọ tálíkà yìí tí wọ́n bá tètè fún yín opportunity lẹ́ẹ̀kan ẹ máa fẹ́ sọ̀rọ̀ ayé di mario síbẹ̀ ni yes at the first time you came here o sọ̀rọ̀ o sọ yẹ bill ẹ̀ mo dẹ̀ sanwó I paid you for your service so what the fuck is wrong with you so torí mo dẹ̀ fún ẹ jẹ́lẹ̀ kan sí o kójà mo dẹ̀ kójà fún ẹ padà ẹni kó máa pé máa pè mí bébì o tún wọlé o tún mu juice mi. so bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn àbí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ó ti jẹ tó sì wá fẹ́ ju èpo ẹ̀ nù. kò ní dáfẹ́ kò ní dáfẹ́ pa ẹ̀ àwọn ẹ̀ pàṣẹ olóńkó kiri àwọn ẹ̀kọ́ tó ti rí tó kó kiri yẹn kí o tún máa yẹ kó tún máa jẹ èpo ẹ̀. ẹ̀pà tó wẹ̀ ń ìgbà tó ń ẹ̀pà ẹ̀ nì ẹ̀pà mi. bó wẹ̀ ń yẹn. kó sì lọ o no dey follow ọmọ tí mẹ́ka like you don come here i give you money i pay you for your service so men don tally calm pẹ̀lẹ́ ọmọ lọ́wọ́ onítàníkà ní bàbá tiwa. ire abóhunkọ́ ìwé. ìjọ ọ̀rọ̀ kí ni gbogbo ẹgbẹ́ dáadáa tó ń pa yunifásitì ló wà o ìwọ ló tán lówó rọ jẹjẹjẹ jẹ èèyàn kún ẹ lé dúná ọjọ́ tó máa kọ́kọ́ ẹ ń ta ẹ ẹ̀pà tó ń sọ ẹ̀pà burúkú tó ń sọ ṣé kò san owó fún ẹ kò fún ẹ lówó. wọn àjọsọ mi ó fún ẹ lówó náà ó kò fún mi lówó transport lásán ni náà. ó ṣọ́ fún mi pé ìgbà tọ́lẹ̀ mi máa gbẹ̀nu sí i ó máa fún ẹ twenty thousand. kò fún mi tó yẹn wo torí òótọ́ ọ̀rọ̀ tí màá sọ fún ẹ ni wípé èèyàn máa appreciate nǹkan ni nǹkan tí yóò bá fẹ́ yóò fẹ́ ni ó ti ṣe ó dẹ̀ ti ṣe goodbye sí ewo ní kínní. wo sẹ́ńdà kan ló bá ẹ sí mi màá fẹ́ ṣe owó yẹn eight hundred thousand. ẹsẹ̀ sọlá máa bá yé o tó bá yé lò yára ah. o àti rọ́ọ̀mù bá tó dẹrù wá dẹ. ẹ eh, Yẹmisí Kẹ́mi ṣé lóòótọ́ ni ìwé nígbèrè òótọ́ ni o àmọ́ nǹkan tẹ́mi náà fẹ́ jẹ ẹnu ìjẹ́ kí n gbọ́n mọ́ bó ṣe wà yẹn kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí. tí ó bá tún wá fi ojú burúkú rẹ̀ wọ́n ò gbé ọlọ́run ò ṣẹ̀dá ẹ̀ dáadáa. ayé fọwọ́ mi ó ga ọ inú mi kú ó lówó lọ́wọ́ kò dé sí bí òun ṣe fẹ́ lówó lọ́wọ́ tó wò ní ìgbìn àmọ́ ẹ̀ mi wọ́n ní olúńdọ̀jù jọ ṣé ọ̀rẹ́ ẹ̀ tó fẹ́ gbé fún mi ṣó lówó tó ire àwọn méjèèjì ló lówó lọ́wọ́. jọ ṣáà tètè ṣe kí ajẹ́ ká máa lọ mo pé kò mọ̀rọ̀ sọ tá a bá pẹ́ ń sìn ẹjọ́ ló máa máa rọ̀. Ah, listen ẹ̀yin lẹ kí n jẹ tàwọn kìíní um, ẹ máa mistake um, ìgbéraga um, fún level no so level me yàtọ̀ sí gbogbo potential. it's not pride i'm a lion. And lions don't parade with ships, Like a possible man. Now listen. say Thomas máa sọ money ẹ pé mo níbi ràgà bí nǹkan kan. Ìwọ jẹ́ kó máa yé wọn pé ọmọ ọba ni mí. Àná ọba kankan ò kí kò kí n ṣiṣẹ́ bí It's just the royalty in me. Oh yeah. um, hey, let's have a go. Get out of here. Ah, àwọn ọmọ sukùl yìí má bàjẹ́ o àwọn dandan díndín méjì kan náà máa fẹ́ máa romance àwọn lára mọ́tò mi náà yeah àwọn ọmọ tálíkà bóyá máa ń ṣe nìyẹn anyways um, that one's by the way anyways um, mo wá story ṣe i'm still waiting for you <laughs> come on girl ah you know i'm a Badowski i got no time for shit no all right. Eh? Ah, mo máa sálẹ̀ mọ́ dọ́dẹ̀. Hey, brotherly, how far clean ṣẹlẹ̀ now? Mm-hmm. Ah, brother mi, I ah, no listen. Ṣé kinní kan rárá da ẹ̀ ṣó ti kún un lẹ̀? Má jẹ́ kí n padà dé kí n bá ọmọ yẹn bẹ̀ yẹn o. Àwọn sọ fún ẹ̀, mo tún á gbé mi kan, àwọn ọmọ tó lọ dá gangan nìyẹn àkànṣe àwọn ṣàṣàkú tó ń kó káàkiri yẹn náà mo sọ fún babe mi yẹn kó bẹ arrange ọ̀rẹ́ ẹ̀ kan dẹ́ omi ìrọ̀ rẹ̀ yẹn dé bọ̀ mo fipò máa make sense ju nuisance tó wà lẹ́yìn lọ ẹ̀rọ bẹ̀rẹ̀ bí. ọmọ ìdájọ́ wíṣẹ́ rẹ̀ lọ́nà lẹ́yìn ìṣẹ́. bíbí ọkùnrin ah, ẹ má bínú a ní ká package ara wa dáadáa fún yín ni. ah package. Yeah. I'm sorry can you just turn around like turn. Oh. <laughs> oh my god sorry ṣé gbogbo package yẹn tẹ fi two hours ṣe náà rẹ. Huh? I want them to do salami for what? Ah. Uh -uh ire ṣé òun fi wá pa ni jọ torí ọlọ́run tí ò bá wọ̀ tètè sọ fún wa ká padà. á nǹkan tá a máa ń sọ náà nìyẹn ìgbéraga ẹ ti pọ̀ jù. alan listen you mixing it ẹsẹ nǹkan méjì ni um, ìgbéraga àti level they're two different things entirely. èmi tí wọ́n wọ̀ yìí well tó bá ní mo proud well to your own definition but level mi ló yàtọ̀ sí gbogbo nǹkan tẹ̀yìn máa ń rò i don't understand you guys anyways um, it's okay uh, ó kàn jẹ́ pé uh, gbogbo àwọn nǹkan court and so abamid tẹ́wọ̀ yìí ilé ìwọ̀ tẹ̀lé mi lẹ́yìn yìí náà um probably i'll take it to the boutique bachelor yìí màá kọ́ ọ̀run aṣọ mi fún yín gba cut and sew tẹ́wọ̀ yìí mi ò ní lè láìka ẹ̀ it's okay. You're still manageable. Hello, Ibe. You manage us. Yeah. <laughs> it's okay. I'll not mind you. My sort of a girlfriend. Hmm? What am I going to It's about money. Okay, come in. ta ló mọ ṣe gbà ẹni mọ báyẹn ṣe gbà oníjàyè lé ẹsẹ̀ sọ lámàmáyé o tó bá yẹ lò jára o oh àti bọ́mọ̀ bá tó dẹ̀rù wádẹ̀ tí rọ́mẹ̀rù tó jọba ayé má lò jára o ẹ̀sọ̀ ẹ̀sọ̀ lẹ́jọ́ ìgbà kan o. yẹ́ mi sí nísinsìnyí tí mo lọ sáṣọ ó ti sáré jáde irú nọ́ọ̀sìn ti gbòde báyìí kẹ́mi. ní mọ́tà nínú ọlọ́wà o mo ti ṣetán mo fẹ́ màá lówó tó ní wá gbà ẹ lè lọ́wọ́ mi. three thousand. ah ah three thousand iṣẹ́ ẹni wọ kì í fẹ́ pé gan máa fẹ́ lọ gbígbà ẹ̀. o má fẹnu ara ẹ pèpèpèpè. wọ ọlọ́run tẹ̀ ní jẹ́ ní lílù ẹ̀. mo kọ́. gbà wọ́n fà mí yẹn. wọ́n ètò ṣe jẹ́ kó pé. mo mọ̀ ọ́ má fún eléyìí tó kù náà ṣé mo jẹ́ ẹnìkan tẹ́lẹ̀ rẹ̀. ìrẹ́ màkú ìrẹ́ kọ́ ti wá ṣe pàtàkì kẹ́ẹ̀dá ní ọmọ pẹ̀lẹ́ ò ṣá máa rọra torílẹ̀ lójú o ìgbéraga ní ìgbé níwálẹ̀ o ta ló mọ báyẹ̀ ṣe gbà ẹni mọ báyẹ̀. <laughs> you see nǹkan tá a máa sọ ni each and every time tẹ bá ti wà pẹ̀lú àwọn àbá ẹ̀ ẹ jẹ́ kó máa yẹn pé ó máa yàtọ̀ síra wọn ẹ má fi wọn wéra wọn you see someone like you um, I need help but people like us we are specially made àwọn ni Yorùbá máa ń pè ní ẹni Ọlọ́run dá you know àwa yàtọ̀ sí ẹ̀yìn ọmọ tálákà tó jẹ́ pé. bẹ́ẹ̀ tọ́lọ́run ò dá. ah well ìwọ ló sọ bẹ́ẹ̀ all ah, possible yes all possible you know ó lè jẹ́ pé bí a bẹ pa ló assist lẹ́yìn ọ bí àwọn angels you know <laughs> ah, all i'm saying is this hmm? i say i don't understand bẹ́ẹ̀ ọmọ tálákà ṣe máa ń cope báwo ṣe ń survive bó ṣe ń wò mí i been to over thirty six countries. Yeah. I'm from America to Germany to Belgium to name it. Um, 38 countries. Mm-hmm. And, oh! Oh! I found sọ̀rọ̀ òjòkó. This is another ẹni tọ́lọ̀ ń dá. Brotherly! Jọ́lọ́dé. Not quite long, actually. Are you serious? Yeah. I was on my bum now. Ẹ ti mọ̀ náà nìyẹn. Ẹ ṣe ẹlòmíì tí ọlọ́run tún dára ẹ̀ yeah àbúrò rẹ̀ mi ni but look at this fine sexy dude àwọn tó lọ ń dára ẹ̀ wọ́n yàtọ̀ sẹ́yìn ṣàṣàkó you know what I'm saying Especially <laughs> male people ah but that's eh, kalu de sọ pé ń bọ̀ ni you know àti báwa náà ààrẹ ìjà unfortunately ọmọ ọkàn àtàbọ̀ ló wà lẹ̀. <laughs> Ẹ̀gbọ́n mi ò ní interest. Are you sure? mi hmm, bad boy kò já o láìka àwọn ṣàṣàkú àwọn kọ́nàkọ́nà. ìwé àwọn wo ni ẹyọ kan àti àbọ̀. yes àwọn ẹni àfihàn náà ẹni ẹwúrọ ayé ẹni bí kọ́tà ń sọ̀rọ̀ ni tó gbogbo ẹgbẹ́ tó kàn lẹ̀ mọ́ ajúlẹ̀ mẹ́yìn ilé ah, kan mèrè ṣe mo ṣe ń patronize ẹ̀. Ah wọ́n ṣe sọ̀rọ̀ yìí ni mo ṣe bá yín. báwo náà ṣe sọ̀rọ̀ ẹ. wọ́n ní pẹ́ nígbèrágà ẹ̀ dẹ̀ mọ ọ̀rọ̀ sọ. ó bọ́ sọ́bọ̀ ṣọlá èèyàn mọ̀tálẹ́kà yìí ẹ máa ń kí ọ̀rọ̀ lẹ́ máa ń hàìdọ̀rọ̀ lẹ́ kí mọ̀ pàtó ẹ̀kẹ́ sọ̀rọ̀ torí pé ẹ̀rù máa ń báyìí láti sọ̀rọ̀ because ẹ máa ń fi gbogbo ẹ̀ sí i. Oh, oh, bálẹ̀. ẹ wà pa kí ló àwọn ilé tuntun. wọn kí ọmọ tó bá ń hó sùn pé kọ́ máa bínú. Hmm, owó iṣẹ́ owó òdò <laughs> Uh, she's about on every shift. Hey, please. Yeah. We're You're just dulling us. Mm. Can we have a bit of fun? ìyá àdìdì lójó lójó ọmọ ló lè pa yìí ìrẹ́lá mi lè pa yìí lójó bí ọmọ ojú ló lè. ọmọ lọ́wọ́ pẹ̀lẹ́ ó ṣá máa ń rọra torí lẹ̀ lọ́ọ́ jù o ìgbéraga ní gbẹ̀ndì wà lẹ̀ o. mo ti kí àgbo fún un àmọ́ kò ṣiṣẹ́ tí mo wá lọ sọ́dọ̀ àǹtí nọ́ọ̀sì tó wà ní àdúgbò wa wọ́n kọ àwọn list oògùn kọ̀ọ̀kan fún mi sórí oògùn yẹn gún mi ò tí ì rí mo fi rà torí ẹ̀ mo ní kí wá bẹ́yìn bí ní pèntì gbogbo yín bá lè bà mí lórí ìgbé iṣẹ́ àánú mi ojú torí olú. This is serious <sighs> So na self-medication you dey give your mama don't you know it's very dangerous you wan kill her make you no even give am any drug e better pass this one wey you dey do all this self-medication wey you dey do up and down. Eh? Janet! What? Self-medication? You never help. How much you wan drop? You wan kill him, mama. Sit down there, dey talk. Um, Tinola, Didele, Didele. Ah, we are all friends now ó yẹ ká lè máa help ara wa and nǹkan tí mi tiẹ̀ fẹ́ sọ sórí ọ̀rọ̀ yìí ni pé tẹni tó délé ní ìlàrí àmọ́ èèyàn tó máa kàn lọ́la o ó lè má nílé ni ó lè jẹ́ òun ló máa help àwa lọ́la ah, and ìwọ náà tó bá ti wá kò sí kókó máa kúnlẹ̀ wọ̀wọ̀ we are all friends bá wa sọ̀rọ̀ bí ọ̀rẹ́. ah I know my friends and my friends know me ajura wa lọ no be by fight o. Ah, which kind of talk be this one báwo ni báwo ni ara wọn balẹ̀ kankan o owó oògùn tó kọ fún mi ni mo tún ní kí wàá bá gbé èlé ẹ̀ kú. kò dé máa wò mú ní mọ́ọ̀tì bíbá owó lèmi náà lọ́nà tàbọ̀ eléyìí tó kù ń bíbá. but báwo má lè jẹ méjọ ó yẹ kó tó rà lára ọgbà ṣé bá lè contribute ẹ contribute kí ṣe pé kẹ́ máa pariwo báyìí. bóyá kémi náà kó fẹ́ kan kó ìtò wà lọ́wọ́ tèmi gan sílẹ̀ fún ẹ manage ṣùgbọ́n. Eh, madam self medication you no go drop. that money no go do you it's enough now make she manage am. janet what. Eh? tó bá ti tẹ́ bá ti ṣe gbogbo ẹ̀kọ́ tẹ́ bá ṣe tán tó bá sì di pé ẹ̀ṣẹ̀ nídìí ẹni tó jẹ́ kí n mọ̀ tó ti pọ̀ èmi náà lè ṣe nǹkan tó bá ní ìgbà. ẹ jẹ́ kí n sáré lọ fún ilé ìrìn àkókò bá. ó tètè lọ tó bá ṣe jẹ́ kó jẹ́ pálí ẹ̀jẹ̀. ó dẹ̀ mẹ́sàn-án pọ́ǹdì owó tó fún ọ lóògùn. When what like now? Which level? Wetin be your problem in this house? What Wetin I do? Hey. Come manage owó here now. See abeg just leave her just so you know. So now so money easy to get ba. Me I go the hustle for inside sun. One person go walk her leg they come our house they tell me say eh, so so so so so poem o eh, single. I go the dash her money. Mm -mm. Dem no teach me like that. Huh? Oh, Aliyah fi ń lẹ̀ ó yẹ kó ti mọ̀ wọn àyè bó ṣe máa ń ṣe nìyẹn. ìwà ta ni warn yourself for this house. ẹ wò ẹ fi ilẹ̀ mo wà fún níwà òun ló ń jọ̀rẹ̀ ń jọ̀rẹ̀ àbí ẹ ti mọ̀ wá ẹ fi ilẹ̀ náà. ìwà wo ló mọ̀ ìwà wo ẹ dé nìyẹn o. kí ni màá kúlò ẹjọ́ máa fà mo fẹ́ When am I supposed to wake up with my hair perfect and my face flawless? A world where fake is the new real. A world where we show the happiness but hide the pain. Mommy, Mommy! Kí ló ṣe yín báyìí? Mọ́mí mọ́mí. Mọ́mí ẹ dìde, má dẹ́rù bà dìde, ẹ jù. ti ti dùn jẹ yìí náà látẹ̀ nǹkan bó ti èjù díẹ̀ wá jẹ díẹ̀ má mi. ìdìdí ìyá. What is really going on here? kí ni gbogbo rọ́bìṣì kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì ọkọ̀ pé mọ́tò burúkú sí ibà ọ́n fi block mi mọ́lẹ̀ ṣé wàá ní lọ lémọ̀ ni tó máa ń gbẹ ẹranko tí wọ́n ní làákàyè wọ́n gbé mọ́tò sí ibà wọ́n ṣé yẹn pààkì lélẹ̀ bọ́ ẹ páàkì mọ́tò lélẹ̀. Oh, ẹ. kò lè yí dáa fún wọn bọ́ ẹ wà rẹ̀. ẹ má bínú sáwọn ṣe kọlọ́lọ́. àtẹ̀kọ́ tó ti lọ tó ti bọ̀ ọ̀ ń bọ̀ àgbẹ̀mọ̀ ń bọ̀ ọ̀ ń bọ̀ àgbẹ̀mọ̀ gbẹ́ lọ́fẹ́ àgbẹ̀mọ̀tò. ọlọ́run jẹ́ kó dé mọ́ bó ṣe wà rẹ̀ lọkùn wọn sì kọ lọgùn kan agbẹmọdọ. ọmọ ọjọ́ ni ìjọba bínú sọ. gbígbà ọlọ́wọ́ lọ́kọ́ máa wọ i will strike you. wèrè ire inú ti fẹ́ máa bí mi news fit ma be me i don dey vex right now You no beat me gan seriously okay you never see vex eh if i pour my anger now i go know wetin really vex me. okay. Wow. let, let me drive. Let me drive. My drive, eh? Tí ìwọ lórí pípa. Let me drive. Let me drive. Tí ìwọ lórí pípa náà wà fún tòkó àga kó má wà mí lórí kọ́ nílá. Um, hello, hello. Yeah, sorry. Um, ṣé mọ́tò yìí rè? Lágbára Ọlọ́run. <laughs> Oh. Ẹ̀yin lẹ ní pangolo yìí. Listen, sorry. Ṣé gbogbo yìí lè fẹ́ wọnú yìí. ó yẹ kó ẹ̀díìtì wa ni. ó yẹ kó ó yẹ ó yẹ kó di wa kù ni. kó ẹ̀díìtì wa. kó ẹ̀díìtì wa. <laughs> this is crazy can you just imagine so torí um, ṣàǹkù yìí lẹ́yìn lẹ́fi pangolo yìí block àwọn amúlẹ̀ God will punish you thunder will strike you and go kill you na na the Christ. ẹ ẹ wa ṣe ó ń bù wá ní àbò kí wa. ó ti di pàṣẹ ni orí kì í bò pé. àmì lè tọwọ́ ètò ṣé ó ń bù àbọ̀ oúnjẹ àbọ̀ àbọ̀ àbọ̀. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ no no no no no no no Hey, hey, hey! ọmọ ẹgbẹ́ jẹ́ àwọn ẹgbẹ́ mọ́lẹ̀ wúlò bí wúlò nọ àwọn ẹgbẹ́ mọ́lẹ̀ wúlò nọ wúlò ìwà ṣe pàtàkì kẹ́ẹ̀dá ní ọmọ pẹ̀lẹ́ ó ṣá máa rọra torí lẹ̀ lọ́ọ́ ju o ìgbéraga ní bẹ́ẹ̀ wà lẹ́ o. Kasali, iṣẹ́ kí lè ṣe fún mi báyìí náà wo gbogbo irin tó yọ síta yìí kò yẹ kí àwọn irin yọ náà. mo mọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ bọ̀ ẹ tètè ẹ sí. ṣé nígbà yẹn kọ́ mi wá sí ibi pé a máa ṣe big project yìí mhm, ẹ get wọn mhm. kọ́ sáà yẹn pé omi ló máa jẹ omi gidi gan nídùn máa gbé bọ́wọ́ mhm. bọ́wọ́ ẹ sọ pé ah pé owó bọ́wọ́ tí ì pé ká máa jómi gbàtà ìfẹ́ káàsì ibi omi méjì mo tọrọ ẹni pé wọ́n gbé bọ̀ wọ́n o tọrọ omi méjì wọ́n dẹ̀ fún ẹ lómi ah, kí ló ah, wá ṣẹlẹ̀. no àwọn tẹ kó fún tó gbó omi kan náà gbé wá onu fi má lè jẹ bẹ́ẹ̀ bọ̀ mọ́ pé a wá fẹ́ máa pàṣẹ ẹ gẹ́ mhm. a máa ìkọ́fẹ́ yẹn padà gbogbo ẹ̀ máa ara ẹ̀ máa sùn. tọ́ba máa fi plaster bí half cement máa tó láti fi plaster. no staircase lélẹ̀ ẹ gẹ́ almost two bag la máa ṣe. Mm, mm, mm, ẹ wo ṣé ló máa tún bá àfúrúkọ báyìí àkọ́tútù. iṣẹ́ alárùbáríkà ni mo fẹ́ kí n máa ṣe ẹ gẹ́ẹ̀ eré mm. ó lè tó sẹ́pì sí ìyẹn ó lè o ó lè já. sori sori àwọn kan tó máa ń ṣe mi ò kí ń láìkẹ́ sori wo sori gbogbo àwọn ìwò tó wà níbàyí. mo a máa pàṣẹ tó bá dáa ẹ máa rí ẹ máa rí gbogbo ẹ ẹ máa rẹ. ìgbọ́rọ̀ màá rẹ̀ ìgbọ́rọ̀ sí ìwọ ni gbogbo ẹ̀rọ ló mọ̀ pé kò sí sẹ́ńtà kò sí sẹ́ńgbòrò ẹ wò ó tẹ́ ẹ bá gbọ́ sí èmi ti gbọ́ ti ṣùgbọ́n èmi mọ̀ pé ayé ló ń ṣe wa ẹ̀gbọ́n mi náwó bíi ẹlẹ́dàá ń tà ara mọ́mì mi ò one thousand tó kéré jù àárí fi tọ́jú ẹ wá ní kì í ṣàyè ó kàn síbi kan ju ibi kan lọ. sínú ọlá bábùké bá mọ̀ rárọ yóò mọ̀ mọ́ dúpẹ́. Um, báwo ni ṣé wàá ok um, ṣé ò bínú pé mo pẹ́ kí n tó dé lánàá mo fẹ́ fún ẹ ní owó kan àbí um, anyway ẹnu ọpẹ wa ò ní kan báwo lára mọ́ mi. ìwà ẹ̀wọ̀n fẹ́ àtó ohun ti ìwà òkè rárá. Ah, kí ló tún ṣẹlẹ̀ ṣé dókítà ò tọ́jú wọn ni. kì í ṣe pé wọn ò tọ́jú wọn pípútẹ́ tó tàbí sọ owó bills ń sọ àwọn dókítà ò. Ah, no problem um, jẹ́ kí n fún ẹ ní owó yìí kó fi kún owó tó fẹ́ fi ra oògùn fún wọn kó dẹ̀ bá mi kí wọn ní màá yọjú sí wọn tí n bá ti ṣetán ó sì yẹ là. ẹ ṣe sọ ẹ rí ilé ẹ̀kọ́. ìwọ náà ok ẹyin méjèèjì ẹ gbà. ẹ ṣe sọ ẹ ṣe mọ. ẹjọ fún yín kẹjọ fún yín rà fún owó sí ẹ lẹkùṣẹ. Um, Kasali bọbi bọbi bọbi bọbi òfin o máa ṣe náà nìyẹn tó owó owó ọbí ló ti fẹ́ rí owó tó ló ló máa bọ́bí bọ́bí wà lọ́wọ́ nǹkan tó ń rẹ́pìn lókè bọ́ọ̀kẹ́. sórí sójà ló nílé yìí o ó ṣàmúbáwọn sójà ṣe máa ṣe wọn láàánú o àná. bó ṣe ń ṣọwọ́ bí ọmọ ta tó ń ṣọwọ́ bí ọmọ ta bí àgbèrè ní ẹ̀ńtà mọ́. àti rọmọ bá tó dẹrù má dẹ ti rọmẹrù tó jọ máa yé màlúù jára o ẹ̀sọ̀ ẹ̀sọ̀ lẹ́jọ́ òǹgbà gan-an. Hi guys this kind boys too dey call us i don't know say na big girl should be o. i want down. Hey, ewu. Hey, oh, guys. So inú òní dùndùndùn kó márùn nílẹ̀ kan o. bẹ́rù ẹni bá ṣe lè jẹun sí wọ́n ní ló yẹ ká máa ń bọ̀ ìwà ṣe pàtàkì ara mi ẹ̀jẹ̀ ká máa wòye bọ̀ òórẹ́ màkú rẹ kọ ìwà ṣe pàtàkì kẹ́ẹ̀dá ní ọmọ pẹ̀lẹ́ òṣèlú. Ah, ah. What's going on?

Jadisola. Oh, really? Jadisola is her name. <laughs> All right, uh, that's my, my friend. Aliyah. Aliyah! My name is Toriola. What's your name? So, Janet. Man, you're looking so good, man. Nice to meet you. Eh, ojú ò gbọdọ̀ rí irú ayẹwo ayé ni. because of home and love there. But possible, you know. It's a pleasure meeting you. It's a pleasure meeting you. Can I have your number, guys? Uh, okay, okay. Zero zero. Oh, um, zero triple three, triple five, um, uh, nine nine. Yeah, can give me number? Uh, yeah. Alright, I'm flashing you. Alright, cool. Alright, yeah. Alright. Make sure you. Ah, sorry. What's are sexy. àti rọ́mọ bá tó dẹ̀rù wá dẹ̀ ti rọ́mẹ̀rù tó jọba ayé má lù jára o ẹ̀sọ̀ ẹ̀sọ̀ lẹ́jọ́ gbàgbọ́n o. ìrẹ́ má kú ìrẹ́ kó ìwà ṣe pàtàkì kẹ́ẹ̀dá ní ọmọlọ́wọ́ pẹ̀lẹ́ ó máa rọra ọmọ olówó ẹ̀lẹ́ o ìgbéraga ni ìgbé mi wá lọ́wọ́ bò wá rá mi o ó máa kóró inú òní dundundun kó márùn nílẹ̀ kan o. no no no like say say guys um, listen Sherry for real for real uh, to you the funny but sincerely reality ni that same girl that's all right tí mo duwọ́ tí mo disgrace táwọn ní pé akíní ah, kan bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ fún she came back begging the third day ẹnna wọn ẹgbẹ́ mi aṣọ ẹ chip tó yẹn ni kúchíkúchí level yàtọ̀ sí level mi ọmọ ọmọ lẹ́lẹ̀ tàgbé sórí level tó high òun náà rówó ó smell owó ó feel owó òun náà fẹ́ bára ó fẹ́ bá owó rìn ó fẹ́ asociate mọ́ owó náà what do you what do you expect yeah that's just a simple truth and um, nǹkan tí máa ń wò ni pé báwo làwọn ọmọ tálíkà ṣe máa ń survive. Because people like us, we're not just born with a silver spoon, we were born with a golden diamond spoon. Mm. And um, still, àwa tí a lówó gangan tí bàbá ta ní fún ta lẹ́kọ̀ọ́ náà, a kì í fẹ́ ṣó ara wa. Kò sí nǹkan mi tó fàájú pé we got the money to spend. Mm. Like seriously but àwọn mọ̀tánìkà wọn ní kankan still náà wọ́n máa ṣe báyìí ṣe máa wọ́n what the fuck máa wọn lórí Instagram náà máa wọ́n báyìí wow you know recently tí máa kàn wò tó máa ń rate àwọn olówó àwọn olówó àwọn well popsi mi kò fẹ́ ṣọ́ ara wọn ni and um, kí popsi tó travel out kó tó ní kí o find àwọn ilé kéde sí America um, ilé wa tó ní Banana Island uh, I need like um, forty six cameras. Ah, are you serious? Yeah, forty six. Wow. <laughs> Ilé popsi mi wà náà àwọn lẹ́tà kan kọ́ káàkiri náà nìyàn so ọ̀sẹ̀ kí n máa gbé bẹ́ẹ̀ mọ̀ kàn ní wá mi ò fẹ́ mi lè má dágbé Banana Island big ranch mi nìkan nínú ilé ńlá like um, almost one hundred and twenty rooms and all that. ó ní ní Banana Island ó gbé bẹ́ẹ̀. ah jọ what's so special about Banana land? ba banana tí mi ń kú fún. bọ́bọ́ bọ́bọ́ ṣọlá yẹn mọ̀tàlẹ́ ká bẹ̀ ṣe máa ń ronú máa yàtọ̀ sí tiwa náà anyway i don't know um, but um, ṣọlá kí ni kò ń fẹ́ kí n máa ṣe ẹ máa careful because aṣọ lákọ́lé yàn la hmm. um, like the other day ta ní clash yẹn hmm. mo kàn fi pé àwọn guys yóò mọ mi because kálí ẹ̀ mọ mi tẹ́ bá mọ orí ọ̀tí mo jẹ́ ni nǹkan tẹ́ ṣẹ́jọ́ yẹn ní bàmí dọ̀wọ́ because ọlọ́run kan sì lè yàn bẹ́ẹ̀ ṣe kó ajúmi tán jọ yẹn ta sẹ́tù tán bí um, chief of army staff ṣe pè mí nìyẹn hmm. ah. yeah ara àwọn boys pọ̀sí mi ní fa pọ̀sí mi ló sign um, fọ́ọ̀mù ẹ̀ lọ sí nda náà so kò sí kàn ní pé kó pé mo wà ok ló máa ṣọ́ mi kiri and wàhálà pọ̀ mi ìdẹ̀fẹ́ wà oh, sorry sorry what's this. doctor agni. this is a military doctor. Hmm. sorry. oh kò bí. <laughs> ṣé bí wàá ẹ̀sìn um, sẹ́ńsọ̀ wà lára ẹ̀ tí n bá bọ̀ sínú ilé tí mo pa fún mi for the next five minutes trust me amọ̀ tàn tó máa wọnú ilé àtò hundred. ọmọ that's serious. military backup <laughs> <laughs> anyway it's okay it's okay it's okay um, but musaku fẹ́ bẹ̀rẹ̀ bẹ kọ ni. ẹ̀yin ni kẹjẹ kí n movement yẹn jẹ kí you know i can always give you backup anywhere any day anytime. Oh ọmọ <laughs> team money gang. money gang for life. o ti rí nǹkan tí mo rí inú ọ̀rọ̀ yẹn ni pé yorùbá àwọn ọmọ tá à ń sọ as in we are talking about those dollars mm -hmm. we have it on ground No, level tó tó tún gbé wá sí ìyàwó tí débẹ̀ o we have not been in Banana Island am I lying àti nílé ń bẹ̀ bọ́ a kàn gbọ́ pé Mike Adenuga bo ló ń gbé eh, àwọn èèyàn pọ̀ ń bẹ̀ Fẹ́mi Fẹ́mi kọ́ àádọ́ rẹ̀ sì máa lọ òkú ìyàwó ni wọ́n máa ṣe kí ni wọ́n máa sin bọ́ àwọn ò tí ì dé level tó ń sọ yìí bọ́ a gbàdúrà fọlọ́run inú ọdún yìí ọdún yìí náà ni. Mm, inú ọdún yìí ó máa ṣẹlẹ̀. àmọ́ ẹ dúró ẹ dúró ẹ sọ kọ́kọ́ lẹ́ẹ̀kan yẹn mo kọ ṣe pé mo gbọ́ ní ẹni pé ọmọbìnrin useless àwọn useless wa wá ní pride tó ṣe gbogbo obìnrin ló useless. mo rò pé sọ́dọ̀ kan pé Ghana ní sukọ̀ mọ́ wa. yes. so Ghana yẹn ló ti wá síbi ṣé àwọn parents ẹ mọ̀ gbà ẹ̀ ẹ̀ ẹni tó dúkú lẹ́sẹ̀ yẹn ṣe ó kọ́ ẹ̀ nàbà bùrọ̀ abẹ́gùn ẹ̀. wọ́n ní kí ló ń ṣe ń bí. wọ́gà nǹkan tí mo sọ. bọ́yẹn omi fọ́ọ̀n lásán ni. you you you calling this fọ́ọ̀n <laughs> fọ́ọ̀n lé lójú ẹ̀ tí máa gbé e jáde tí máa gbé e ṣayé wà á rí fọ́ọ̀n you get it. but ṣé bẹ́ẹ̀ ni gbogbo obìnrin ṣe wá láìkí owó sí ni. wọn náà gbogbo ní pride nìyẹn o and now zero pride lẹ́nu as a matter of fact the guys um, ẹ máa rí máa introduce àwọn ọmọ tọ́lọ́ ń da gangan you know àwa tí Ọlọ́run dá adáhùn tó lọ́n dáhùn hmm. poor people ọlọ́run kọ́ ló dáhùn hmm. that's hmm. my own belief because bí a bí p ọlọ́run bí a bí àwọn angels ló kàn fi wọ́n ṣe experiment you know bàbá àwọn set man ọlọ́run ló kàn set wọn ló kàn construct wọn but people like us àwa ẹni ọlọ́run dá we are rich we have everything láti toy with like money and all that. ẹ wẹ́wẹ́wẹ́ nǹkan tó yẹ sọ látàárọ̀ kùtì ìbámu ó ṣáà ní tẹ promise àwa girls ká tó kúrò láti Ghana. owó wà nílẹ̀ àmọ́ ẹ ti ṣèlérí kan kẹ́ tó wá síbi fún wa ẹ ti ní nǹkan tí yà á jẹ́ rí a máa ṣe kí ni a máa jẹ́ nǹkan tá à ń mú rí ẹlẹ́ a máa tẹnu bọ̀ wọn á bẹ kó ṣẹlẹ̀. ẹ wo ẹ wo ẹ ní surprise gift fún yín ṣẹ̀rí oníjó kan tó ń lọ ní Ghana sí i wọ́n kan náà ló ń pè é ẹ máa ṣe báyìí ẹ máa bẹ̀rẹ̀. Are you serious? It's about Marishi. Alright, mo ń bọ̀ ń sin sin sin sin sin. Mo one, bọ̀ ń sin sin. Um, ọ̀rẹ́ mi kan pè mí sí wọ́n bá mi gẹ́ẹ̀tì ṣe part time kan ní ọ́fíìsì wọn tí mo fẹ́ sáré rí wọn. job sí wàhálà. mi ò ní pẹ́ dé kí n kọ sáré lọ. i'm coming. ṣé bó ṣe wá lọ nìyẹn. ẹ ẹ mo máa ń padà. pé irúṣẹ́ báyìí là ń ṣe ni àbí èèyàn kan lè pàdé wa lọ́nà ọ̀sìn kó tiẹ̀ kó kàn tiẹ̀ ní àìdí irúṣẹ́ tá à ń ṣe. kì í ṣe pé mi ò lè ṣiṣẹ́ àbí pé kì í ṣe pé kò wù mí kí n ṣe bòyí tẹ option tẹ gbé wá yìí kò lọ àtọ̀ ó lè ṣe máa ní kí n máa lọ máa wẹ̀ fóòkù kí n máa fóòkù lóúnjẹ òkú á máa lé mi láì ṣe pé mo gba aṣọ ẹ̀ nígbà ó ní gbogbo wa ò ní kú ṣé àwa tá a lọ ṣe yẹn ó ti lè mọ́ wa lára pé òkú òun làwa lọ ń wẹ̀ o bèbí ò serious. ṣọ́n síwájú orí mi àbí bá a ṣe ń lọ yìí sí orí plaster ló ra pé mọ́túárì láti ń ṣiṣẹ́ ṣọ́n kọ́ síwájú aṣọ tí mo wọ̀ wípé mo ti lọ wẹ̀ òkú fifteen lénìí kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí èyí kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà nǹkan tó máa fún ẹ lówó là ń sọ ẹ tí wọ́n máa gbọ̀n kiri pé problem ṣẹlẹ̀ sí ẹ. ẹ̀wẹ̀ má bì í bí ọkẹ́ bá mi wá ṣe ìrìn ṣé rí lè tó gbé mi ṣe mi ò lè wẹ̀ fún sórí actually mo ti sọ fún ẹ pé ọmọ yìí ọ̀lẹ ni kò fẹ́ kan ṣe kò sí nǹkan tó lè ṣe níra ni. ọwọ́ ẹ ṣe yé mi báyìí sórí àwọn ò sọ pé dandan kó wé òkú àwọn òde sọ pé dandan kó ṣiṣẹ́ ní mọ́ṣúárì bọ̀ sórí ohun tó máa ń gbé ẹ wá tó máa fi wá ń ya owó òkú tí kò kí ń rùn sẹ́ńtàìmù tó máa ń ní problem yẹn ó sì máa tún gbé ẹ padà wá ìgbà yẹn ló máa mọ̀ ìgbà yẹn ló máa mọ̀ pé kó wé òkú yẹn gangan ni best solution fún ẹ ṣó ti gbọ́. ìwọ ti tò kẹ́ bí pásítọ̀ ń lu ohun ìwé kú ṣó dáta ẹrú dájà àwọn tó ń wè kú lọ ní ìjà wọn lọ́wọ́ àwọn èèyàn tó pọ̀ ń bẹ̀ tó ń wè kú. ẹ mọ̀ kan ẹ bá mi wá èmi mọ̀ kó lè ṣùgbọ́n tó máa ń gbé ẹ wá á tún gbé ẹ padà wá sọ́dọ̀ wa ṣó ti gbọ́. sínú ọlá sínú à ń bọ̀ dé ní sọ́ni mọ́mọ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yé mi báyìí. àánú ń bọ̀ òun mo stress mo go ṣùkí tó bá manager sọ̀rọ̀ mo yìí. ó ti lé sí jù. ṣé bó ti rí kò sí wàhálà bí ìbá ṣe pé kìíní kan ṣe mí ráyè tó tún ti lábá yìí ó dẹ̀ sọ ní just like that. ìwọ gọ̀ọ̀gọ̀ mi fẹ́ mi ìwọ gọ̀ọ̀gọ̀ láyé mi <laughs> ah, ṣe òótọ́ ni pé àwọn ẹlẹ́tàn ọkùnrin wà ń gbòòrò but the moment mo ti rí ẹ báyìí ọkàn mi sọ fún mi pé ìyàwó ilé ẹ nìyẹn ó yà gbà mú. Eh, no I, I, uh, no no I, I'm, not a player okay fine káàtì ẹni pé bóyá mo tẹ̀ ti play rí which is even normal you know but right now I don't wanna be a player no more. No. <laughs> <coughs> really uh, you see sori I know èmi ò ní interest ní àwọn ọ̀rẹ́ o ọ̀rẹ́ mi ló láìkè kan náà àwọn ọ̀rẹ́ ẹ̀ ìwọ gangan ni fẹ́ mi tí mo nífẹ̀ẹ́ sí. Um, Tamashilele, um, what about cow cup later in the day? She understand? No, no, no, don't worry, don't worry. I'll, uh, okay. Okay then. <laughs> uh, um, baby, just permit me to say that I love you. Rich. <sighs> uh, Alpha. Uh, you want to tell you she love you, love you. Um, Sisi mi, Connie. Ah, one more now. Um, Jade Sala. Jade. Oh yes. Um, she kò she àwọn ọmọ tèmi àti ẹjọ pàdé yẹn ṣé kò ṣe ń ṣe ìkan lára wọn lọ sọ̀rọ̀ ẹ náà ni my sexy baby. bọ́bọ́ bọ́ mo sọ fún yín pé jáde sọlá yẹn lèmi fẹ́ ó dẹ̀ ti sọ pé òkè kò sí wàhálà ń pò máa mú kan lára wọn èwo wá tún ni jáde sọlá tó ń tẹ̀lé báyìí sí. mi àti ọjọ́ sọ pé bí àkànni mo fẹ́ àbí kan ni mi ò fẹ́. ó sì ti bẹ̀rẹ̀ o eré ó ti bẹ̀rẹ̀ o kí ni gbogbo yẹn náà. mo kàn sọ fún yín pé mo láìkélé mo láìkélé mo tún láìkélé and right now sẹ́yìn mo ti choose eléyìí tí mo fẹ́ ná ọmọ yẹn which is my sexy loving sexy beautiful Jádesọ́lá. èrè yìí ló wọ just uh, fi Jádesọ́lá lẹ. láì wọ́n ń ṣáná make I leave one babe for you torí pé kí ni ṣẹlẹ̀. ìwọ náà wò kán náà àwọn ọ̀rẹ́ tó bá fi kò láìpẹ́ náà fi jáde ilẹ̀ fún mi. wọ́n tó máa ń waste up whole day. ta ló mọ báyẹn ṣe ká ẹni mọ bá yẹ ń ṣe gbà oníjà yé lé ẹsẹ̀ sọ lámà máyé o tó bá yẹ lò jára o. Ayé mi very funny. Mo ṣe <laughs> but friends echilo na where man dey work na there e dey chop make she work now. Eh? ṣé kó máa sun òkun jẹ ni o àbí kó máa jẹ ní tútù ni. i wonder o. Eh. <laughs> oh here darling mo wa okay one cup really o fi wá gbé mi jáde okay o máa dúró díẹ̀. See you soon. Bye. Irekoni. ni. no, náà I'm a very proud guy. Ọ̀rẹ́, má sọ bẹ́ẹ̀ mọ́. Wo tó bá jẹ́ pé ìwọ náà ló ní kékeré nínú tí bọ̀bọ̀ yẹn ni. Ọmọ wa proud. Kódà gan wa praise. We dey talk about money. Ego. Hmm. My dear. if the guy no be your bobo i for don grab am. <laughs> no try am. hold am well cos me i fit grab am na i dey tell you. ọmọ yibo ọmọdé ọmọ iná má gbìyànjú ẹ ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi sọ fún ibi tó bá ti ń gbọ́ ni kẹ́ sọ fún un if not go ninety má kọ. janet hey! hold him well if not i go grab am. ṣáà no try am. i go grab am. wo ọ̀rẹ́ jọ nítorí Ọlọ́run ṣọ́ra ẹ̀ má introduce boyfriend ẹ tó lówó sí i àìjẹ́ bẹ́ẹ̀ kó tó lajú kó tó dì báyìí ẹnu ẹ ló ti máa bá. ó yẹ kí n lè sá fún ẹ i go hold my guy well well. your bobo no get money i no fit grab am. leave am i like am like that. ṣé wọ́n fẹ́ sọ pé you cannot do it your own even worse pass her. I could remember that fateful night. Our hired assassin was Leva. Unfortunately, unfortunately wọn ò rí àwàṣe ní kankan but wọ́n pa driver wa kan àti ìkan lára àwọn security wa ìyẹn ló jẹ́ kí pop sí decide pé this country is not safe for us to stay. ó ṣe mú ẹ̀rọ ìbọn lọ sí amẹ́ríkà ni i said don't be in america you know what i'm saying. <laughs> popsi àtàwọn siblings mi wà lamẹ́ríkà òun ti ẹ̀fẹ́ wálé even though I make a fẹ́ pé well mo ti dàgbà àwọn ìtọ́jú bọ́ I want to come back to my country because I love my country and that's why I'm here. Uh, but ṣé dandan ni politics ni ìgbà tí bàbá wọn bàbá ti láwọn ṣé wọn dẹ̀ ti fi wọn lẹ̀. Ah, àwọn grassroots politicians ni wọn rí bẹ́ẹ̀ and they say Um, gbogbo nǹkan táwọn wà after is just um, wọ́n mọ̀ pé popsi ló lọ rí so táwọn bá push popsi báyẹn pé ok popsi ìwọ la mọ̀ ìwọ la fẹ́ kó lọ fún senate you know wọ́n ti pè wọ́n gbọ́ngbà yẹn my senator my senator pé àwọn máa rúgbà lọ wọn you know my popsi is just like well òun ti ní owó he has money, he has fame, he has everything. We all need power, but you know, àwọn iṣẹ́ àdọ̀dọ̀dọ̀dọ̀ ṣàfẹ́ threaten wọn láti push one to politics. ẹ ti ẹ dúró náà nísì tí wẹ́ẹ̀dì ọ̀rẹ́ wa bá ti ẹ̀ ti tó nísì tó bá ti súnmọ́ la dáńsì tẹ̀tí rẹ́dà àti fẹ́ ọ̀rẹ́ wa báyìí ṣé a máa lọ sí amẹ́ríkà lọ ṣe wẹ́ẹ̀dì ni àbí àwọn fámìlì máa wá sí nàìjà. there are two ways to it àkọ́kọ́ is um, popsi náà máa wálé sí nàìjíríà ẹlẹ́kejì popsi lè decide pé all the family and friends kí gbogbo yín máa bọ̀ sí amẹ́ríkà <laughs> pọ̀pọ̀sí àtàwọn tó wà lẹ́mbọ̀sí àwọn uncle ọ̀rẹ́ ni wọ́n so we just tell them pé wà ọmọ fẹ́ ṣe wedding and all that wọ́n á lè send orúkọ ọgbẹ́ yẹn síbẹ̀ wọ́n á lè fún yín visa pọ̀pọ̀sí ní ṣe ẹ̀ ní too many airlines wọ́n kàn gbé plane bíi méjì mẹ́ta kan lẹ́ni and everybody will fly them to America. <laughs> very simple not easy Now that one go better pass make we all gather go yankee janet ọwọ́ epo ẹsẹ̀ já. janet ti like party jù. pipe don burst fifty litres tètè lọ fà here. guess what. And she's here, the mortuary attendant herself. Welcome. Janet, kí ló tó ń ṣe báyìí gan-an? Mo ti ní kó má pè ní mortuary mọ̀kàmọ́. Kí ló tó ń wọ́ tó máa ń pè ní nǹkan tó yẹ kó pè náà? Ah, ah, ìwọ nìkan nínú ilé ni. Wetin you wan make I call her? You say make I no call her any the washer again. I dey call her mortuary attendant now. You still dey vex. Abeg ah, abeg abeg abeg wetin happen go sef? Una no dey shame. Wetin you wan make I call her? Uh irú sì sì we get this stuff here àbí kí ló ti máa ṣe ń bẹ́ẹ̀ rí pa lálejò ni ẹ ti ẹ̀rọ ojú ti rárá. Janet ṣé ìwọ nìkan ni ó ti ń di gbogbo gbà ẹ. oh baby meet ọ̀rẹ́ mi Tinúọlá àjọ wà ní school ni but bó ṣe wà yẹn kò really see anybody tó ń support ẹ and mo mọ̀ bóyá if there is any connection mo fẹ́ kó bá mi connect ẹ kóun náà lè wà okay part time job máa wà okay so if there is any place. Uh, um, hello. Um, don't worry. Type of what's offending you. I'm gonna help it. Thank you. She, ah, ọkọ rẹ wá nice o. Oh. Pẹ̀lẹ́ ọmọ lọ́wọ́, Tony Táníkà ni bàbá tiwa. Àbóhùn kọ́ lòun wé, tóun jayé ní líle ẹni ṣàyè lẹ sọ òun láyé ń gbẹ̀sán fún. Ah, kí ló dé ọsẹ kí ló dé kí ló dé fẹ́ lọ́mọ mi pàdé ó fẹ́ lọ́mọ pa fún mi ni kí ló dé. ẹ sọ fún kinní tẹ̀ pé lọ́mọ yìí ọjọ́kíjọ́ tí n bá tún rí níbi tí mò ń rìn sí ah, òkú ẹ̀rọ gbéra fún mi. ọlọ́run ní jẹ́rí mi ò ní gbé òkú ọmọ sí láyé tèmi ṣé kó ọmọ kó máa wò wá ràn ni nígbà tí wọn kọ tó kọ bí ara sí wa tó lórí wa ọmọ ọlọmọ tó tún wá bí mo ṣe máa jẹ bí mo ṣe máa mú ẹ o tún wá ní ikọ́ kò ní sọmọ tèmi o. ẹ sọ fún ẹ bá sọ̀rọ̀ kó gbọ́n tó ti ń gbọ́ níbi ẹsẹ̀ tó ti ń gbọ́ gbọ́n kó mọ̀ pé ibi tí ibi ti bá rìn sí àwọn tí bá mọ̀ kí má lára di wọn tí bá tún rí lára di mi. wọ́n lò pé ìtàlẹ́jọ́ yẹn. Ọlọ́run ní jẹ́ kí mi kú lágbára Ọlọ́run bóyá kí èmi àti mọ́mi wá ẹ̀mẹ́ ká má rí kọ̀kọ̀ jẹ́ ká wá kú dànù bóyá nǹkan tẹ fẹ́ nìyẹn. ọ̀ oh, fáìn jọ nígbà tẹ́ ẹ Eh, kí ni ìròyìn fún mi ẹ eh, wúlò fún mi náà ẹ eh? yes ìyá tó bá ti wà tó pé oh, ìyá ẹ o kò dúró táwọn ọmọ ẹ pé ah ọmọ mi ò gbọdọ̀ sórí rẹ o mo tó bá ṣe dí gbogbo táwọn ìyá bá ń ṣe o kó náà ṣe fún ìyá fọ́ọ̀mù ẹ kò sí àgídí. torí pé mi ò gba ọ̀nà ibi tó gbà whatever ni mo ṣe jẹ́ ìyá burúkú àbí kò burú mo fara mọ́ o ṣe. tí mo bá tún rẹ lára ǹdí mi tí mo bá tún rẹ níbi tí mo wà ah, máa bá ìdáhùn jọ yẹn. ikú ò ní pọ̀ mọ́ mi ikú ò ní pọ̀ mọ́ mi kí n máa bá tiẹ̀ lọ kí ló kí ló kí ló gbé. ọbẹ̀ tó kù sáà díkà fi jẹun ó dẹ̀ mú ọbẹ̀ ó dẹ̀ dànù ìwọ ọmọ yìí ó da ọbẹ̀ tẹ́mi fẹ́ fi jẹun ó dànù mi ìbá ní fẹ́ nu mi ṣẹ́pẹ̀ fún ẹ. ẹ má wo orí ọlọ́run apèsè òtà máa fi ṣe bẹ̀mí ó ti kó tiẹ̀ lọ. Ah! ohun tó farasin ló wà hàn gédéǹgbé ìdí ọ̀rọ̀ rẹ o bọ̀dá òní ń gbéraga àṣé bàbá yín kọ́ ló lọ́wọ́ ṣaka máa ń jẹ lẹ̀ lò fún wa. Yeah.

Egwe mi ara dùgbè sí. Egwe mi. Ara dùgbè ngọ̀ mi. Thank you. Wait, wait, wait, wait, wait. Swim! Wọ́n ní kò swim. Swim! oníjàyè ńlẹ ẹsẹ̀ sàn lámà o tó bá yẹ lò jára o àti gbọ́mọ̀ bá tó dẹ̀rù wá dẹ̀ kí wọ́n fi ọjọ́ máa yé máa yá o ẹ̀sọ̀ ẹ̀sọ̀ lẹ́jọ́ ìgbàmọ́ o. mi ò ṣe wọ o yẹ máa mi o ah! inú mi. kọ́kọ́ gbà pé òótọ́ lọ́rọ̀ yẹn àfìgbà tí mo fojú ara mi méjèèjì báyìí rí tiwọn ọ̀la kí ló dé ẹ tiẹ̀ wá lè ro tìkúnlẹ̀ àbí amọ́mọ́mọ́ lọ́mọ lára ẹ wá lù bá yẹn títí inú ọlá ò bá ní èèyàn ó ṣáà ọlọ́run kí ni bá a ṣe fún yín ẹ sọ fún mi kí ló ṣe fún yín tó fi disturb irú beating tẹ fún yẹn. madam all that question there na jam question. Person that your boyfriend she snatch. You go dey talk nonsense from out Abi. I no fear. Boyfriend. Ọ̀rọ̀ yìí ò tí ì yé mi. Hey, your boyfriend ta ló Jadi Solani, of course. Kí Tinúọlá wó sùnsùn ó wá boyfriend Jadi Solani, kù láti gbà. Tí ò any other boyfriend láti gbà, ṣé ti Jádesọ́lá ló wáyé kó gbà? Ah, ah, irú rubbish wo ni bọ́lá ti ń ṣe irú ẹ̀? imagine iye kan tó máa ń ṣe nú ẹnu ẹ bí bí ẹ di agric yẹn kó wá jẹ́rù yẹn ló máa wá di ejò ẹ ejò tó jẹ́ pé wọn ò lè nunu fún ọ̀ọ̀ ó yẹ ṣẹ̀ṣẹ̀ ṣòyà ni o á jẹ ṣége mẹ́tàlá ìyà ohun tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. tí hmm. níta máa fojú ẹ̀ rí. tí inú ọ̀la gba boyfriend ṣé kò tẹ̀lé ń sọ ilé ìdáyé lójú ṣá let me tell you something Satan was once an angel ṣé ọmọ burúkú tí wọ́n ń pọ́n léyìn ọmọ rádaràda yẹn ọmọ tó jẹ́ àwa là ń bọ àwa là ń bọ aṣọ sí lọ́rùn ó wá ṣẹnu èèyàn màyàmá ó pe boyfriend tèmi lóru ó sọ fún yẹn pé aristo lèmi ń gbé school òṣì lèmi ṣe kó má fẹ́ mi sílẹ̀ o à ṣoré lè tó jẹ yẹn kékeré ni tí má tún un má na pànìyàn sí la. Tinúọlá pe boyfriend ẹ lóru how come báwo ni Tinúọlá ṣe fẹ́ pe boyfriend ẹ lóru Tinúọlá tẹ̀ ń sọ èkó sí fóònù lọ́wọ́ ẹ̀ and i'm very sure pé kò sí business center tó máa open lóru ẹ sọ fún mi ibo ló ti rí phone tó fi ń pe boyfriend. Hey, hey, hey, hey, that's true kò ní phone phone. anyway ọlọ́run ti kọ́ pé máa jẹ̀yà yẹn nìyẹn ó dẹ̀ ti jẹ́ kó má bínú mí ni ò ní wáyé mọ́. can you imagine? ẹ kàn fìyà jẹ poor girl ọmọ tí kò tí ò tí ò mọ nǹkan kan innocent girl ẹ kàn fìyà jẹ just like that ẹ dẹ̀ sọ wípé kó má bínú ìjọ mi ní kó dáa bíbélì gan sọ níwádìí ohun gbogbo dájú kò dẹ̀ fi ètò ń ṣe ìdí òtítọ́ báyìí kò fi múlẹ̀ ẹ̀yin ò ṣe find out kẹ́ tó lọ beat ẹ̀ up báyẹn. àmọ́ kó má bínú. ajá ah. fún mi lágbára ọ̀la ojú òlù tí ẹ ní rí wàhálà láyé yín ẹ wo kékeré lélẹ́yìí máa jẹ́ nínú orí tọ́lọ̀ tó bá ṣe fún ẹ ẹ sáà. Eh, eh, ẹ mọ́mí ẹ ṣe mo dúpẹ́ mo dey appreciate àwọn àdúrà tí ẹ ṣe fún wa but ṣe rí nǹkan tí mo bá yín sọ ní ẹ̀kan yẹn òun náà mo ṣe fẹ́ dúró lórí ṣe rí wọn máa bẹ̀rẹ̀ ṣe ní ibi báyìí dẹ́mi ò dé nílẹ̀ nǹkan tí wọ́n máa fi máa disturb yín tí wọ́n máa rẹ́ ilé mọ́ yín lára nǹkan tí mo ti láti sọ fún mi pé ẹ̀kọ́ mo ti sọ fún Mr. Wálé náà ìfẹ́ kẹ́ ìbọ̀dé move out kúrò mi báyìí so máa lè tún mi báyìí ṣe. mo ti ṣàlàyé fún ẹ bíi kí ni. ọmọ mi ìyẹn máa hard díẹ̀ fún mi torí torí ọjọ́ orí yín iṣẹ́ yẹn iṣẹ́ ńlá ni òṣìṣẹ́ kéré ẹ̀ nílé bá wọn ṣe yẹn. Ah, bàbá mi ẹ fojú orí lẹ̀ ojú orí ò ní nǹkan kan ṣe béèyàn bá wo tọ́jú orí ebi ló máa lù ẹ pa ẹ wo ẹ má wò pé mo dàgbà mo sán ogun gan ọmọ mi náà dẹ̀ lágbára kí ni ti fẹ́ ṣe ṣe bí kankan máa gbé búlọ̀kù kí n máa gbé náà ọwọ́ sí wọn ni má ṣe kíyà má bàa jẹ mí kébi má pa mí kú ni ẹ jọ ok tó bá jẹ́ bẹ́ẹ̀ gbọ́n àyẹ̀mọ́ mi ẹ má wọrí máa rán Mr. Wálé sí i tí wọ́n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n á jẹ́ kí ẹ mọ̀ ẹ ọ Mr. Wálé ẹ bá kí n sáré tún ṣàlàyé àwọn kòtòkò fún mi. tèmi àtẹ́bí mi ṣe tó fi jẹ́ ìyà ojoojúmọ́ ni ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ni mo ń fojoojúmọ́ jẹ. tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ mi ló pọ̀ dáríjì mi please tínú ọ̀la ọlọ́run ní jẹ́ kó o jìyà ìmọ̀dé ọlọ́run dẹ̀ ní jẹ́ kó o wá sílé ayé asán àwọn náà ti realize mistake wọn sórí bọ́n ṣe ń bẹ̀ jọ nítorí ọlọ́run ó fi gbogbo ohun tọ́lọ́run ṣe fún ẹ mo fi bẹ̀ ẹ́ dáríjì wọn ẹ dáríjì wọn ṣó ti bọ́ dáríjì wọn. ẹ ṣe mí ẹ gbọ́nà kọ́kọ́ ṣe mí. It's okay. It's okay. Stop crying. I'm olórí kẹ Stop crying. It's okay. Olórí kẹ wá mi lé. Mo ṣàánú mi. I'm scared. I'm scared of everything. Ló ṣàánú. Praise you, my soul. We are very sorry. I miss you, my family. God, I miss you. We are sorry. We are sorry. Be merciful to me. I've covered all my soul. I'm tired. I'm tired. Happy people are weak. I need strength. Mommy, help me. Help me make him, please. Ẹ bá mi pé ibi tó ti kókó ṣàánú ayé Ṣàánú mi lọ. Please. I feel you. You ready to move in Los Angeles? alọ́mọ ọba yẹn ṣe gbà ẹni mọ ọba yẹn ṣe gbà oníjàyè ńlẹ ẹsẹ sọ lámàmáyé o tó bá yẹ lù jára o àti rọmọba tó dẹrù padà tí rọmẹrù tó jọba ayé máa lù jára o. olùtẹ́jọ́ máa bọ̀ ókè o. Okay, oh but ìrẹ̀ ẹ̀rù ń bà mí o àwọn parent ẹ̀ ni kó má lọ jẹ́ pé wọ́n wá meet mi tán wá ní pé ah, àléébù kan wà lára mi pé a lè fẹ́ra ìyẹn ló ń bà mí lẹ́rù àdúrà mi tẹ̀ ni pé anytime tẹ́mi àti wọn bá máa pàdé kan like mi gan-an wọ́n tẹ̀ ní any complaint yes. Okay. Love you too. I'll be expecting you. Bye. Olúwa. Mo dúpẹ́ ibi tí mo fẹ́ sọ ẹrù mi kalẹ̀ sí o. Ọba ọba ma jẹ́ nǹkan tó máa lé mi kúrò ń bẹ́ o. Kébẹ̀ bá mi lára, má jẹ́ yín wàhálà, má jẹ́ yín ọ̀tún máa ṣí mi lè ọkọ̀. Thank you, ladies and gentlemen. As we all know, today is all about motivating ourselves, encouraging ourselves, and right now, I would like to call on stage one of our own, Tiniola Iweku. Let's encourage her. Thank you, everyone. My name is Tiniola Iweku. I'm speaking on the youth of today the youth of today. Our modern world is gradually changing, and everyone keeps blaming the youth of today. But how can we blame the future when it is us who made the world the way it is? Our streets are filled with robbers, prostitutes, internet fraudsters, drug addicts, and other social vices. Footballers are earning a million pounds a month while African children sit and cry out hunger pain. Our girls are desperate to be slim, throwing up their breakfast, lunch, and tea in the toilets. Every one of us is born with a gift, but it's so disappointing how our future children are just forgotten how to find it. We are living a broken generation to our children. And our governments are adding to our numerous sorrows. Older generations seek respect, but it is a one-way traffic. Respect they show not. Plastic surgeries, changing bodies, changing faces, the dream of a childhood gradually fades away. But before long, the dawn of a new generation. And no doubt, everyone will keep blaming the youth of today. The Yoruba says, Amukun ẹrù ẹ wọ òkèlè ń wò Let's tackle our problems from the source. Our problem is our foundation. Thank you. Thank you. Let's encourage, let's appreciate her. Thank you, Tinola. You've indeed given us something to think on, and I will encourage every one of us to meditate and think on this. Thank you very much. Tinola, Tinola, me. Yeah, ló ń pè báwo. àmì Tẹ́niọlá yóò pè. ó yẹ Tẹ́niọlá yóò kó má bínú jọ fún mi ní one minute. báwo ṣe wá ọkẹ. Tẹ́niọlá. ìrẹ́kù. How did you know my name? Oh yeah. Why is me ò more ní Um, she Ṣé wo mọ̀ pé a uh, popular figure ni ẹ nínú ọgbà ni? everybody ló mú ẹ now ah you're a celebrity. can you stop flattering me. Um, i'm not flattering you baby girl ṣorí ọmọ tó bá rẹwà bíi titi ẹ yìí tó níwà tó tún wá lẹ́wà tó lọ́gbọ́n tó nímọ̀ tó tún fi òye tó fi kó gbogbo ẹ̀ pọ̀ àwọn èèyàn máa fẹ́ mọ̀ ọgbọ́n mi ló wà lórí jerry come on baby people are saying good about you gbogbo àwọn student inú ọgbà ẹ ló ń sọ dáadáa nípa ẹ even àwa tá a sí inú ọgbà ẹ gan à ń gbọ́ràn yẹn <laughs> táwa ni ò ní fẹ́ bá rẹ̀ ṣọ̀rẹ́ um, orúkọ tèmi ni Toriola. Yeah. Nice meeting Mm, it's a pleasure. If you don't mind, I would like to uh, know more about you. And then uh, I would like to see you again. Láti lè Joko in a comfort place ka, ká sọ̀rọ̀ you know? and if you don't mind, can I have your number, please? I wish to see you, but um, I don't have a phone. <laughs> come on now come on stop giving me that i'm not a baby ṣé mo jẹ́ ọmọ kékeré lójú ẹ̀ ni wò ó jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ o ò lè máa tọ́ mi ọmọ ò lè dá bíi titi ẹ báyìí kó wá gbé irọ́ ńláńlá bàǹtìbàǹtì yẹn kó gbélẹ̀ fún mi kí n dẹ̀ gbá bẹ́ẹ̀ ṣeré tó bá máa parọ́ fún mi ẹ wàá wá irọ́ mi tó jẹ ní o máa pa fún mi ò lè parọ́ irọ́ yìí fún mi kó kí n dẹ̀ gbá bẹ́ẹ̀ street fúnra ẹ̀ lèmi gan-an kàn lè jọ̀bọ̀ tíì. You can't tell me you don't have a phone. I just told you, I don't have a phone. Are you serious? Me ò ní phone. A big girl like you? <sighs> okay. How do we go about it? How do I get connected to you tí n bá fẹ́ bá ẹ sọ̀rọ̀ and tí Um, I can actually take your number, then I'll beep you later on. Are you sure you're going to call me? Yeah. Fatima Ọlá ó ṣòro máa pè mí pẹ̀lú nọ́mbà tí mo fẹ́ kọ yìí. Um, I need to go. My friends are here. All right, fine. All there. Uh, hello. Hi. Hello. àìsàn ó fẹ́ foyín dèmí mọ́lẹ̀ ojú abàjẹ́ là afọ́ là àwọn ah, gbogbo ló wà òkè jù ó ti dùn jù ó fẹ́ gbóyún wá bá mi lé wàá mọ̀ pé àyẹ̀sọ̀gbọ̀n gba wèrè ó ti mad wèrè wájọ kò mọ̀ ẹ́ lọ sẹ́yún tó o bá ti lè sẹ́yún kò sọ̀rọ̀ kò yí ẹ kò sọ̀rọ̀ ẹ má gbé bọ̀ má gbé bọ̀ yẹn gangan ni tí n bá fi payọ sọ pé jágẹ̀tì kọ́ lórúkọ mi ó ti mad já lórí fóònù fún mi jọ. ah. ah níbi táwọn Gabriel wà. o ṣe jàre ọmọ ìyá mi o lẹ́nu. brother jage tẹ wà five minutes lẹ́lò. ẹ mo wì. ẹ five minutes owó mi. èlé ló ní mínítì kankan. twenty naira ni. ó jẹ́ hundred naira kọ́ ni àǹtí mi. ẹ mo dá. ten five. mo ṣe ṣí ṣọ́ọ̀bù láàárọ̀ yìí nìyẹn. wọ́n mọ̀ ya tó bá ń gbọ́ kọ́ fati akọ́ ya fún ọkọ̀ kò sí. bọ́dá jage bọ́dá jage. irú àwọn èèyàn burúkú ò lè lánàá múndé báyìí. Ah. Hello. My name is Sinola Ireku. I'm fine and you? Um, kì í ṣe fún mi mo fi ń pè phone booth tó wà ní area wa ni mo lò. Uh, you can always reach me on it. Thank you. All right, take care of yourself. Bye, bye bye. three minutes lẹ́lọ. that's sixty minutes. but sister Tinola ìlú ló ń ta fóònù tẹ́lẹ̀ get kékeré kan ah kò pọ́n yín lé o. ẹ wo kò lè yé yín tí bá ní ní owó kan ètò yẹ kí n fi ra fóònù mayam school mi ni. Ah, ẹ ti ń try ṣẹ́rẹ́gbọ̀n yín yẹn ọ̀rọ̀ wọn ò tẹ̀ yé mi tán joyè adáníta má dánilé ṣebí mo máa ń gbọ́ròyìn wọn bó ṣe máa ń náwó ra gbogbo ẹ̀ ní club. ẹ wo ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ àfi wọ́n lẹ̀ ká fi ẹnu ká dákẹ́ ni mi ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ wọn. ọjọ́ kíjọ́ tí n bá tún yí ẹ ní ara mi tí mo mí sí máa mami. mami. ṣẹlẹ̀ kí ló ṣe kí ló ṣe ire ah. Ah, ara ti sọ̀rọ̀ fún mi náà nígbà tí mo ti pàdé ẹ̀ lójú ọ̀nà tó ti ń bẹ́ lọ tí ò tiẹ̀ fẹ́ dúró kí mi rárá kí ló ṣẹlẹ̀ kí ló ṣèwà àti ẹ̀ ẹ́ mo pàdé mi ní school níbi tí mo ti kọ́ àwọn ọ̀rẹ́ mi lásàmẹ́t torí ló ṣe wálé wà àtàkì mi gbogbo owó tí mo tún mú wálé gbogbo ẹ̀ náà ti gbà lọ. ó ti wá gba gbogbo owó lọ́wọ́ ẹ̀ owó ògì mi ń kọ́. ẹ̀rọ kò sówó ògì àwọn tí mo kógi lọ fún òòrà wọ́n ní gáàsì tẹ̀ làwọn ló ń sin. mo dáre ìyẹn ẹni pé èyí tó tún kó ó tún ti gbà yẹn tá a bá tún fi jẹun. ah ìwọ ọmọ ire yìí ó ṣàfẹ́ kí n sọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ o èmi ò ní fi ẹnu mi báyìí mi ní fi ṣépè fún ẹ torí tí n bá ṣépè fún ẹ tí mo fi ẹnu mi báyìí tí mo fi ṣépè fún ẹ mi ò rí babalá babaláwo náà tó lè wẹ̀ dànù lórí ẹ èmi ò ní sọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ mi ò ní sọ kankan kí ló dé Joshua fẹ́ kébi pa mí kú ni irọ́ ló pa ọlọ́run jẹ̀dá lọ ọlọ́run ọba ló jẹ̀dá lọ ó jẹ̀dá lọ ọlọ́run ló máa jù ẹ lọ mo fà ẹ lé kóòtù ọlọ́run lọ́wọ́. ó yà wọlé ní ṣùgbọ́n. ẹ̀sẹ̀ sàn lámà máa yé o tó bá yẹ lò jára o àti rọ́mọba tó dẹ̀rú padà tí rọ́mẹrú tó jọ máa yé màlúù jára o ẹ̀sọ́ ẹ̀sọ́ lẹ́jọ́ òun gàgbọ́n o. òun tí ìsìnkú kan ń rìn níbọn ni. ìkẹlẹ aláṣẹjọ wọn abílẹ̀ tó ní máa observe láti bí few days ń sẹ́yìn ara mi ò balẹ̀ mo kàn ń tó báyìí kò máa observe dáadáa ó yẹ kó kó ti kó ti notice yẹn ara mi ò balẹ̀ mi ò kàn wà comfortable I don't know. Hmm. Yeah ṣòro ti lady tí a pàdé nínú school Tinúọlá mo ní parọ́ fún ẹ I'm in love with that girl. ṣé wàá gẹ. I am in love with that girl. ṣé náà wà. gbogbo ètò máa ṣe comedy kan ṣá o ṣe máa knew you in love with that girl ìwọ with your status and the kind of parents tó ní. Uh-huh. and how could not say o fẹ́ love ọmọ wa jẹ́ ọmọ ọmọ onídọ̀tí àwọn ọmọ olóòórùn ọmọ tó ń ṣe mẹ́sẹ́njà fáwọn ẹgbẹ́ káàkiri oh come on come on you don't say that. no. You don't say that um, you see uh, whatever. ah listen listen listen you can never be in love with that girl because o tiẹ̀ mọ́mọ́ tá a sọ see I've met that girl before and um, ọmọ yẹn ló máa ń ṣe errand girl fún àwọn girlfriend mi náà and um, from what I heard about the girl she's just um, she's this loose girl kódà ó máa yes àwọn máa ń jí wọn mm. ní nǹkan bí kò jẹ́ wọn jẹ́ change and all that. Um, Ire stop stop saying this come on uh, I know this girl. Oh, will you just keep quiet. Ah, what is wrong with you now? Are you a woman? Look at the way you are blabbing Look, kàn jábọ̀ òun sọ̀rọ̀ òun ṣe bí obìnrin ó dẹ̀ bàjẹ́ òun bàjẹ́ Kilo ló kí ló kí ni problem ẹ̀ ọjọ́ òun ló gbé obìnrin wá sínú ilé tí mo bàjẹ́ fún ẹ kí tó ń bọ ọmọ yẹn jẹ fún mi ẹ fi sílẹ̀ náà anything tó bá ṣe leave it i'm in love with her like that i don't care. mi ò bàjẹ́ fún ẹ it's because there's nothing good about that girl. ọmọ tó ń sọ ẹ wọ́n ròyìn wọ́n ní ní ìfọ ni ó ń jalè hmm. kódà wọ́n sọ débi pé tí kìíní ìbánu tí ó bá rẹ̀ ní bá ṣe ó máa ń kọlẹ̀kùn ó máa ṣe bí òkìkí ẹ̀kùn. ire ah ah o máa kàn lẹ̀kùn rooms àwọn boys àwọn hostel bá pé kókókókókó ẹ bá mi ṣe o. keep quiet. just just keep your mouth. kí ló dé tó rí báyìí náà kí ló dé tó ṣe rí báyìí ṣé gbogbo nǹkan tó ń sọ yìí ó ṣojú ẹ wo whatever ṣé gbogbo nǹkan tó ń sọ yìí ó ṣojú ẹ o kò ṣojú ẹ i don't care ṣòro mọ yẹn èmi máa fẹ́ mo máa dé tẹ in fact tó bá tó bá ojú ẹ̀mí ẹ̀ ni wọn náà ló máa ṣe best man máa marry and there is nothing you gonna do about ṣe lè jẹun sí wọn ní ló yẹ ká máa ń bọ ìwà ṣe pàtàkì ara mi. jóbi jóbi kan rojúráyè jẹgba obì àjẹyìn rojúráyè jẹgba atare ọmọdé kì í rojúráyè jẹgba ewé òfófòrò òde táwọn ń lọ yìí a máa lọ rí o a máa bọ rí. òde tẹrẹ kì í tẹkún má gbàgbé èkó àgbà yìí ń tẹ kó wá gbàgbé ọmọ rẹ̀ ẹ̀sìn wa lọ ẹ̀sìn wa bọ̀. alọ̀rẹ̀ àṣẹ abọ̀rẹ̀ àṣẹ ẹni bá ní a máa bọ̀ rẹ̀. ńlá ní débà. àyín lọ àyín bọ̀. lọ́wọ́ yẹn. guys let's move. ẹ lẹ́sà àwọn ni. ire ire ti máa sọ ire. àwọn rèé ah, ọkọ mi. èmi kọ́ ni rèé eh. eh, ire ló dúró yìí. àwọn ọkọ mi ah, ṣé ẹ kú tọ́jú mi ah, ó ròyìn yín o ó ròyìn yín ẹ ṣé mo dupe. ẹ ṣé mo dupe. o. ire máa sì ni mọ́mí ẹ̀yà àti jáde sọ́la jọra yín gan-an àbórí ni ọ̀rẹ́ wọ́n jọra wọn gan photocopy ni wọ́n <laughs> kò wá lè sọ fún mi ẹ ó bà mí tí mo fi ṣe o ilé ilé yìí o ilé ilé yìí ṣé jíjẹ lẹfẹ ni àbí mi ó kàn jẹ pé lórí ilé làwọn onínà àdúgbò wa yìí ìjẹ tara ti nínà kàn yín sí ó bà mí kò bà mí bó ṣe yán ni bó ṣàmọ̀lá ni bó ṣe sẹ̀mó ni. oògùn tẹ bá fẹ́ jẹ tẹ bá fẹ́ mu ẹ sọ. ẹ wo ẹ má dá lóhùn èmi wà òkè òun lè wà òkè mo dẹ̀ mọ̀ pé kò wà òkè ló ń pa ebi ń pa ẹ̀mí bíi tí n bá rí àmàlà tó fẹ́lẹ́. tó fẹ́lẹ́ bí etí. àtàwọn pọ̀nmọ́ tó bá mọ ata gidi mm. pẹ̀lú mo ti wà ókè. òun ah, máa ń láìkì yan. sábà wá bóyá jẹ̀ṣà ni lórí àwọn jẹ̀ṣà ni mo fẹ́ràn yan ẹ̀wọ̀n ògbó tó wù kó fẹ́ jẹ lónìí ẹ̀dá mi dá. Ah, a máa jẹ. mo bá kọ́kọ́ lọ gbàgà wá fún wọn náà. bẹ́ẹ̀ ẹ̀rí ìbá pẹ́ wọlé àníná láti jẹta ooru mú yóò bá ń gbàdá síbí atẹ́gùn olóore yóò ráyè fẹ́ sí mi ẹ pẹ̀lẹ́ ẹ bú. ẹ bá bàbá ni aṣáájú wa. Ah, bẹ́ẹ̀ ni aṣáá rọ́jú àti àṣe àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣá ẹ pẹ̀lẹ́ ìwọ ọmọ ìdáhùn ẹ jẹ́ ìyọjú sí ó lè ṣe kíá. ẹ kò sí àwọn ah, ẹ má pè wọn. ó tètè bá mi gbọ́ mi kaná àwọn àlejò ńlá. Hmm. ìfẹ́ gangan ni kókó you understand ọ̀rẹ́ mi mo ní ọ̀fọ̀ ìjà kí ni ìtumọ̀ gbogbo ilé tó ń ṣe nílé àná ẹ̀ àná wèrè ṣé mo kàn wọn gbóhùn wa ṣàgbèrè ẹ ṣé torí pé mo fọmọ olóyìn yẹn bí wọn fẹ ni mi ò lè fọmọ eléyìí ah eléyìí ẹ nẹ́fà jọ ẹ ẹ ṣùnú lọ́nà oúnjẹ òṣèlú fẹ́ jẹ mí. kí ni ìdálẹ̀ tí tó bá jẹ tó bá jẹ oúnjẹ òṣèlú fẹ́ jẹ ẹ ṣe rí orí wọn ṣá kí ló dé ọmọdé nífẹ̀ẹ́ náà wo bí àìsè ti wí fún wa lé tó ń kẹwàá. má ṣe bẹ́ẹ̀ o lè jamile àmàlà ń kọ́ àmàlà àmàlà ti yan. ẹni mọ bá yẹ ń ṣe gbà kò ní bá yé ẹsẹ̀ sọ́lá máa yé o tó bá yé ló yára o àti rọ́mọba tó dẹ̀rù wá dẹ̀ ti rọ́mẹ̀rù tó jọ máa yé má ló yára o ẹsẹ̀ sọ́lẹ́jọ́.

kọ́lọ̀ ń ṣọ́ ẹ. tí n bá sórí mi ńkọ́. Ah, wà á jẹ bótó nu yà tí n bá tún rí ẹ lára mi tí n bá rẹ níbi tí mo jẹ sí à ah, wà á kẹ́ńdọ̀ yẹn wá. òtítì ẹ bá ti bàjẹ́ wábi tó máa bá tiẹ̀ jẹ́ síwájú má dọ́dọ̀ wa o. ìyá mi kò kò dáńtà ò darí ilé rádaràdì àbí ọ̀dọ́ lọ́ta. mo mo fẹ́ náà ah, ẹ fà gbà mí. ìdájí mo ṣe pé yóò ẹ̀rí àtọ̀. kí ló dé báyìí. Eh. kí ló dé <coughs> kí ló dé. má lọ tiẹ̀ jẹ́jẹ́ o torí ọlọ́wọ́ kò sẹ́ni tó wà ń ilé ẹ̀kọ́ níbí báyìí máa lọ gbádùn ayé ẹ̀ kò ṣe gbádùn ayé ẹ̀ so kò tẹ́lẹ̀ sọ nìyẹn. ìṣe tó ṣe ní bá mú ẹ. bí bá sọ̀rọ̀ òṣìṣẹ́ ẹ ó po ah, ń ṣe mí àánú ń ṣe mí o. má mi ẹ kó máa lọ. má lọ má lọ má lọ o má débi ìmọ̀ fi wálẹ̀ fi wálẹ̀ o. ọ̀rẹ́ um, um, uh, you know what Um, you kó come by by you safe for Rati to see and we'll talk about everything later. Eh? Let's just. Oh, oh, oh, hold on. Ẹ bá ń bẹ̀ ọ́, ẹ bá ń bẹ̀. Ó wá bá burú ẹja ni, àbúrò ẹ̀ tí mo bí lè ní èmi nìyẹ́ eh? Ó bá bó ṣe wá ń bá ń bá wa jà tó bá wá kàbúrò ẹ̀ mọ́lẹ̀ tó bá máa lùlù kulù rẹ o. Ṣé um, ṣe um, I will explain everything to you later. Explain what? That I'm your blood sister and this is your mother to abandon in all uncompleted building. What else do you want to say? Kò ní saw everything Be by, Mr. Fine Boy. Did you just hear what she said? um, see, see, um, just, just ignore them, okay? We'll talk about it. Ignore who? That by your family. Only fake life. So, of fara sílẹ̀ by, We are not related. What are you saying? You told me you were deported from the state. Remember you told me your mom and your dad are in the States. Um, um, and don't forget that you told me that you were the only child of your parents. Èmi tó ń fi tọ́mọ lé tó jẹ́ pé ilé tó fi tọ́mọ ìrí ti wo dànù. Òun kọjú kọjá kádàrà. Ó gbàgbé wípé lẹ́dàá oníkálùkù kò fẹ́ bẹ́ẹ̀ mò ń pariwo fún ẹ ẹlẹ́dẹ̀ ò fẹ́ àtẹ́lẹwọ́ ẹ ni kì í tọ̀yàn jẹ ẹ wò ó wò ó wò ó wò ó èmi ìyá ẹ̀ tí mo bí ni mi ò lọ bí kankan mi ò tẹ̀dó bàbá ẹ̀ ti kú kò ní bàbá àbúrò ẹ̀ tí mo bí lè nì bó ṣe máa ń wá ẹ ṣáà bá wa bẹ̀ kó má wá bí wá fa wàhálà wọ́n fi wá síbí báyìí ni ẹni nílé ló fi wá síbí ẹni tọ́lọ̀ máa jẹ́ oṣù oríire tó máa ní láárí jù báyìí lọ òun ló fi wá síbí. ẹ ṣáà bá ń bẹ̀ kó má dé bí báyìí mọ́. ló bá tán ló parí má dé bí mọ́ o ẹni tá a rò pọ́n mú lọ́wọ́ ni àṣetálẹ́kà ní bàbá wọn ṣẹ́rí gbẹ̀yìn kò wá tán ìbẹ̀rù rẹ o ẹ ṣáà bá wa bẹ́ẹ̀ ni kó máa dán ta kó máa wá lẹ̀. ó máa ṣẹlẹ̀ yàgò ó fi wá lẹ̀. ló jẹ́ ká wọlé. Come on, come on, come on! ìbọn kó bá wà jáde láàbù. òde òjò ó ti mú fáṣà ti láre o àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ẹ̀wù kódà àwọn boys mẹ́ta náà àwọn boys takò ni ti pa wọn ọ̀rẹ́ ẹ̀wù ní ìtì ẹ̀ ní ìtì ẹ̀ mi ò sọ pé bàbá wọn musa musa amanova kí ni kí n ṣe mi lè dúró síbi tí mo wà mẹ́ẹ̀bù. you are under arrest. Drop your weapon. Ọwọ́ ìlú rẹ̀. Move front. Move. Move. wá tán ìgbẹ̀yìn rẹ̀ ọ̀ ilẹ̀ mọ́ ìrẹ́ mà kú ìrẹ́ mà kú ìwà ṣèkà ó ṣe kókó ó ṣe kókó. Ire ni mo fẹ́ rí. Ire láti bo. Báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí? Ṣé fẹ́ tó pẹ́ ìdá mi mọ̀ mọ́ ni? aha ilé tẹ bèrè òsì bí ṣùgbọ́n eré wà nílé o ṣùgbọ́n ilé tẹ bèrè òsì àrùn tó. báwo lè ń ṣe báyìí béèyàn ti tó jẹ pé kò tí ì lògùn ẹ pé ṣé ẹlẹ́sìn kan mojú ẹ̀rí mi ni ẹ jẹ́ ṣí gate fún mi kí wọ́n lè jàre. ó dáa bí tẹ máa wà nìyẹn o ọ̀gá mi ní ká má sí gate fún anybody ṣe ti gbọ́. <laughs> ẹ ṣí gate jàre. Ah, ẹ débi tẹ máa gbé kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà. mi ò mú rí wọn rí o wọn dèrè làwọn béèrè. àwọn kan wọn béèrè. ẹ mọ̀ ní rí ògbé bíbáyìí mọ́ ó gbére ti kú òǹbí bọ̀ ilé wà nù lé ṣé torí ẹ̀ lẹ ṣe wá ń pariwo bẹ́ẹ̀. ẹ gbọ́ kí lélẹ̀ fẹ́. mo ní mo fẹ́ rí ìrètí rẹ̀ ò bá sí lé jẹ́ ẹran rẹ̀ ṣọ́ra ẹ̀yìn ni ẹ fẹ́ dá mi mọ́ ni. Ah, ṣe gbọ́ báyìí. èmi jáde um, ah ọ̀gá wọ́n máa pọ̀. I said let them in. Ah, ah, ẹ tó ti bọ wọn tó twenty ẹ tó lóun gbé bẹ́ẹ̀ tù àmì tẹ̀lé bẹ́ẹ̀ tù tẹ́lẹ̀ gbogbo ọkàn mi ní gbogbo àwọn àwọn ibi ẹ̀ta mẹ́rin. wọ́n lè nà. okay i'm sorry. ẹ wá o ẹ máa ẹ máa edit ara yín ni o. èèyàn méjì ló máa wọlé. ẹ tẹ̀ ṣí gẹ̀ẹ́sì. wọn ò ṣe patí ń bí o. a ní ó ṣí gẹ̀ẹ́sì ìjà ọmọdé hundred ti tó hundred. mọ́mí ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ṣe sùúrù ẹ má wọrí. sori tí màmá wọlé sí máa jáde báyìí iṣẹ́ ẹ ti tán sack letter ni máa mú wá fún ẹ rubbish. ẹni tí ò fún ni láti ọdún gbàgbọ́ lẹ́wọ̀n yìí sẹ́yìn ìrapẹ́ ọ̀tá dání ẹ̀ là mú ta ẹ ká san jàre bàbá. ẹ pẹ̀lẹ́ bàbá ọkọ mi ẹ kújọ́ mẹ́ta. ìwọ ló wà ní gate tó ń pariwo pẹ̀lú. ẹ wo security man yìí ni mo ti wà ń bẹ̀ yẹn láti nǹkan ẹ wo gbogbo mi bó ṣe hmm. tutù wọn ò ń ṣe bíi pé wọn ò sẹ̀ dá mi mọ̀ rárá. má bínú iṣẹ́ ẹ ló ń ṣe má bínú kí ni mo lè ṣe fún ẹ. ire ni mo fẹ́ rin. ire ò sí bíbá ẹ mọ́. but ẹjọ́ ń gbé ni now. yeah i know but um, presently kò sí bíbá ẹ mọ́ uh, but um, <clears throat> máa gbé ẹ délé àwọn parent ẹ. ẹ oh. àmọ́ jáde sọ́lá mo rò pé láwọn òbí rẹ̀ ò sí ní nàìjíríà ni. Ah, yeah she's right um, wọn ò sí nàìjíríà lóòótọ́ wọ́n ṣẹ̀ dé lálẹ́ àná ni ó wà lára nǹkan tí ire gan fi sí ní um, around. àwọn ah, tó torí. but uh, ẹ bá lọ́dọ̀ àwọn parent ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ kí n gbé yín lọ. ẹ ṣe o ibi àbí ẹ ṣeun. máa fún tẹ ẹ ní sórí ibú láyé yín bẹ́ẹ̀ tiwa ilé tuntun yóò tura lágbára lọ́wọ́ Ọlọ́run èmi ló tiẹ̀ sọ̀rọ̀ dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta ah, yóò bá ń fún tí o pọ̀ ẹ̀ sórí. Ah. so ọ um, tí ó dẹ̀ máa kún sí ni pé ṣé àwọn bọ́kẹ̀tì mi wọ́n tó wà nínú ẹ̀ nígbà yẹn. Ah, kí yẹn nù. ṣe rí ilé yẹn. báwo ṣe wá bẹ̀. Hey. Eh, yeah. Uh, any Chinese? Ibi báyìí ni ilé àkọsí tí ọ̀fẹ́ àtàwọn ilé ìgbẹ́. Eh, mo gbé Jesus tó ní pé bàbá òun ló ní National Theatre. Ah, National Theatre kò lè lè gan báyìí. Ah. Ó ti jẹ́ Promised Land. Jádesọ́lá, àbí wọ́n lóyún fún yín. Òun ni jáde sọ́la ilé àkọ́kọ́ tí èmi ẹ̀gbọ́n mi àti mọ́mọ́ mi tajọ ń gbé mr adékúnlé fún wa nílé o bọ̀ nísìn ọlọ́run ti ṣe tóbi tó wà mọ́ comfortable fún wa. ṣé ẹ̀yin lẹ̀gbọ́n rẹ̀ ni àbíbò lè ṣe jẹ́. wọ́n láì fẹ́ ẹ́ gbogbo eh, eh, the person i'm uh, the person i'm dating the person i'm going out with millionaire ni you can't date me wò láìfẹ́ jáde sọ́la wò láìfẹ́ ìgbà ìmọ̀ àní bébí ẹ̀ èmi ni rí ni. ẹ dákun bá bọ́kọ mi ṣé ẹ̀yin náà kọ ẹnu ìfẹ́ sí i ni. mímì ẹgbọ́n kan tó sọ ìgbà tí mo ní mo láìkẹ́ tí mo fẹ́ fẹ́ tí mo lọ́ọ̀bẹ̀ gidi ó ń sọ fẹ́mi pé èmi ò lè fún un pé pé èmi ò wọ́ọ̀tò òun but now wo láìfà rẹ̀ ẹni tó ń fẹ́ obi tó ń gbé. bẹ́ẹ̀ sì máa wò ó sẹ́rọ́yìn tí ń bẹ́nu rẹ̀ ẹ̀jẹ̀ lásán ni eh. nígbà tẹ́yìn ti kọnu ìfẹ́ sí gbà tó sọ pé rárá gbogbo ara mi sọ fún pé bẹ́ẹ̀ ni báyìí ní ìsìn eh, mọ́mí eh, mọ́mí ẹ má bínú ṣé kí n sọ pé irú kan. no no no ẹ̀yin tẹ bí ọmọ tó tẹ tẹ tẹ kẹkọ ọmọ yẹn oh, oh, ẹ mọ tẹ n sọ. Ah, Mr. Toriola ṣe ìlú bàbá ọkọ mi tún mọ ọkọ mi. madam tima tima tima gba iṣẹ́ ìyá mi. kò tí ì dojú. mọ ẹ mọ mi ẹ̀jẹ̀ lásán ni mọ́mí a lè fọ́ dànù. ẹ jọ mo respect o tẹ́tí yẹn sìn ẹ̀yin kọ́lẹ̀ ṣe mo respect ẹ̀yin èjì ẹ jọ jọ lẹ́mọ̀ mọ́mí tẹ́ ẹ bá mú ọmọ yìí máa fọ orí ẹ̀dà nìkan sìn ẹ kọ́ ẹ kó ṣíjà kókó ní kọ́pá àdìmí jáde. wọ́n mọ ìtorí ọlọ́run. tẹ́ ẹ bá mú ọmọ yìí máa fọ orí ẹ̀dà nìkan sìn. ọya ìyá ọmọ mi kí la máa ṣe báyìí. ló bá tán ló parí ṣe bẹ́ẹ̀ rí gbẹ̀yọ́. ṣé mo wá lè lè fẹ́ torí pé mo ní mímí kò gbọ́ àbí mi ò sọ mo sọ sọ sọ ńgbà náà ó ní rárá o ó ṣàfẹ́ yàwó ni ó fẹ́ yàwó ó fẹ́ lówó ni èmi ò ń ṣe ìyá dáadáa èmi ò ń ṣe ìyá gidi tẹ́mi bá jẹ́ ìyá gidi ni èmi máa wá oríire fún ẹ àwọn ọ̀yá tí wọ́n mọ̀ tó jẹ́ ìyá dáadáa wọ́n mọ ibi tó ń tojú bọ̀ tó fi ń wá ire fún ọmọ wọn tọ́mọ wọn fi ń ṣoríire lórí ìyàwó mọ̀lẹ́bí ò lè ṣe é ìyẹn ní bí bólè ló ń jà ẹ́ mo ní o dúró de kádàrá dó dàsìkò tiẹ̀ àtẹ́lẹwọ́ ẹni báyìí kì í tọ́ ni jẹ o takú àbí bí o sọ bẹ́ẹ̀ ó délẹ̀ tọ́ sí. mi ò ní jáde mi ò kí ń ṣọ̀rẹ́ wọn mi ò lè mú nǹkan ní nǹkan mọ́ tèmi mi ò kí ń bá wọn jalè mi ò mọ̀ bọ́lẹ̀ ló ń jà. ẹ ṣe sùúrù um, ire um, ṣe rí nǹkan kan ní òye mi nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé ráwọn tó ń sọ yìí àjọ pàdé wọn ni àmọ́ gbà tó di ọ̀rẹ́ kòríkòsùn yìí ni kò yé mi tó di wípé wọ́n ṣe ọ̀rẹ́ wọléwọ̀de tó fi bá débi tó dé àárín yẹn ni ò yé mi ire you need to explain to me. o lè yé wọ̀ níbo ló ti fẹ́ yí ẹ̀hún náà ló yé nígbà tó ṣe pé olè ni olójú kòkòrò ni ẹni tó bá ti jẹ́wọ́ bí àyèyàn tí nǹkan tiẹ̀ tó ní tí ò kí ń tó oríṣiríṣi ọ̀nà àrà ló máa máa gbà ṣe oríṣiríṣi iṣẹ́ ẹni tí ò bá ti fẹ́ dúró di ẹgbẹ́ sùúrù lérè tó jẹ́ ọlọ́run tó ti ṣògo òun lòun fẹ́ oríṣiríṣi ọ̀nà àrà ló máa máa gbà ó ní òfin lè yé wọ̀ èyí tó lọ́n ṣe ògo lèmi fẹ́ èmi lè bó ṣe máa máa ga apá tó máa máa sọ gbogbo ẹ̀ ni ó ti bá rẹ̀ débi tó máa bá rẹ̀ dé so kò sí wàhálà bẹ́ẹ̀. mami mami ó yẹ kẹrin gbẹ ní mi jẹ ó yẹ kẹ́ lè mọ nǹkan tí mo lè ṣe àti nǹkan tí mi lè wò níwà. ẹ èmi màmá èmi èmi ìyá tí ò rí ta èmi tó yẹ pé mò ń wọṣọ àkọ̀pọ̀ ni ìyá ò bá bàbà tán ni mò ń wọ̀ èmi ló wá lanu pàgà ló ní ìyẹ́ ẹ ọmọ àlè ni ẹ ọmọ àlè gidi ni ẹ. nǹkan tó kọ̀ rẹ̀ sí nǹkan tí ìyá tó bí ẹ lẹ́yìn nǹkan tó ń sọ jáde lẹ́nu ẹ níbi gbogbo ìwà burúkú tó ti wù kò wá sẹ́nìbọ̀dì tó lè dúró fún ẹ mọ́ báwo la yìí fẹ́ ṣe ilé tó wà lẹ́yìn mọ́mi ṣé rí sùúrù la máa ṣe o nǹkan tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ kò dé sí nǹkan tàbí ṣe ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ àti sọ bẹ́ẹ̀ ni ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe so àdúrà òun ni nǹkan tó kù báyìí tá a máa máa ṣe fún kó lóun jọ kó bá kó sáwọn pípì yìí nínú kó sọ fún pé àwọn àwọn ò mọ̀ rí kó sọ fáwọn lọ́ọ̀yà àtàwọn ọlọ́pàá kó sọ fún àwọn ò mọ̀ rí o àwọn kan fẹ́ẹ́ ṣàkóbá fún ni o kọ́kọ́ yí ọ̀rọ̀ yẹn kan yí padà kó lè bọ́nú nǹkan tó wà bí kọ́sítọ́mù bá sọ bẹ́ẹ̀ mú mi ẹ wo irin ní bèbí ẹ̀wọ̀n lélẹ́yìí o. àmì ọlọ́run bá gbàdúrà ẹ̀ bọ́dẹ̀ ìjẹba kan náà ní kò sí ohun tí mo fẹ́ bọ́lọ́run mi ṣe kò sí ohun tí mo ti fojú mi ráre jù ó fojú mi gbolẹ̀ ah àfi bí ìgbà tó jẹ́ wípé kó mọ̀bẹ̀ kó fi pa mí. sori àdúrà ló máa gbà ọ́ àdúrà kìtì ló máa bàbá tó ibi tó ń bá ilé ayé ara ẹ̀ dé pẹ̀lú gbogbo wa mú kó tó wù sórí ibi tó bá dé sí kò sẹ́ni bòdì tó fẹ́ dúró fún ẹ look at yourself kò trọ́bù tó gbéra ẹ sí ìbò la fẹ́ sàrán sí ìbò la fẹ́ ìbò la fẹ́ rìn sí sọ fún mi náà. ẹ̀rí ìgbẹ̀yìn kò wá tán ìgbẹ̀yìn rẹ̀ ọ̀ọ́ filẹ̀ mọ́. ṣé tí wàá ń bẹ̀ ni. ẹ ẹ má gbé fún fún òun mi kí n bá sọ̀rọ̀ ẹ má gbé fún fún hmm. tó bá wọn lọ a kò yọ nínú wàhálà tó kù rẹ̀ sí. ṣègbégun tiẹ̀ ti kọ́kọ́ jò ní tó bá wá wòran sí kò pọ̀ jù ẹ̀fọ́ ọmọ tí ò gbọ́n sílẹ̀ kò kọ́gbọ́n. ẹ má pẹ́ dé i'm already missing you i love you too bye. àṣé lóòótọ́ ni pé ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́n ẹkún ń bẹ fọ́mọ tí ń sá kiri kò jẹ́ kí màmí tó ń kú sí ọyọ́ ló dùn mí àmọ́ ọmọ ẹni ò lè burú títí. ká máa ń bọ̀ ìwà ṣe pàtàkì ara mi ẹ̀ẹ́dẹ́ká máa wòye bọ̀ ọ̀rẹ́ màkú ìrẹ́kọ̀ ìwà ṣe pàtàkì kẹ́ẹ̀dá ní ọmọ pàtàkì pẹ̀lẹ́ ọ̀ṣọ́ mọ́ torí ilẹ̀ lọ. ilẹ̀ lójú ìgbéraga ní gbé níwá lẹ̀ o. ló bá tán ló ń parí ṣe bẹ́ẹ̀ rí gbẹ̀yó. ẹni tá a rò pọ́n mò lówó ni àṣetálẹ̀ kà ní bàbá wọn ṣẹ́rí gbẹ̀yìn kò wá tán ìgbẹ̀yìn rẹ̀ ọ́ ilẹ̀ mọ́ ìrẹ́ mà kú ìrẹ́ mà kú ìwà ṣe pàtó ó ṣe kókó ó ṣe kókó pẹ̀lẹ́ ó ṣá máa rọra ẹ sọ fún kó ìgbéraga nìgbé ìwálẹ̀ ó ìgbéraga nìgbé.